تكفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله عليكم إكيا الله أولى جنجة الله kó máa bá anábíwá muhammadu sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí a ti máa tún rán an létí ọ̀rọ̀ ọlọ́run ọba ní àyíká wa yìí ní èdè àsìkò yìí èyí tí agbéyẹ̀wò lónìí òun náà ni ṣàkíyèkọ́tò alùwàláhì wàlùbárà. alùwàlá wàlùbárà eléyìí aslun min usul hali sunnati wal إسان فيني الولاء أتي البراء إكلمني إكلمنا اللالي إنه إكلم أو أهل السنة والجماعة والبراءة من البدع وهالها من وصولها للسنة والجماعة ẹtù bá jẹ́ oníbídíà àbíbídíà gangan ìṣèbàrọ́hù kò lọ́dọ̀ wọn nínú ìpìlẹ̀ alùsùnà ni. nínú àwọn tó yẹ ká gbọ́ yé ó tún pàtàkì nínú ẹ̀sìn wa òun náà ní kọ́tà ń pè ní àlùwàlá wàlùbàrọ̀. kí wọ́n pè ní àlùwàlá kí wọ́n tún pè ní àlùbàrọ̀. ẹlòmíì kan máa ń wí ní kò mọ̀ tún mẹ́ẹ̀ kò yé bẹ́ẹ̀ ni iṣẹ́ yóò bá ṣe tí yóò bá wí bí yóò bá lò àkókò yẹn dáadáa gbogbo tí ń jẹ́ alámọ̀rí ẹ̀sìn ojú tíṣẹ́ rí a bá fi wò ó òun ló yẹ ká náà fi wà hàn kàn yẹn gbogbo ojú tíṣẹ́ rí a bá fi wò ó òun náà la fi wò ó bẹ́ẹ̀ náà ní kátà ń fi ní alùwàláhùn wàlúbárọ̀ ojú tí sẹ̀rí àbá fi wò ó òun láti wò ó kì í ṣe ojú tí ẹnì kọ̀ọ̀kan wá tó ń wò. ìsànkò bẹ́ẹ̀ ni pé alwalahu bimaana alhub البراه بمعنى البغض أي الحب في الله والبغض في الله iṣẹ́ tó ní àlùwàlá ó ní ìfẹ́ ìnífẹ̀ẹ́ ẹ wà nífẹ̀ẹ́ nǹkan ẹ nífẹ̀ẹ́ yẹn lùdáì àwòfin dáì nípò sọlọ́n wọ́n gbogbo lùdá bàbá ti kórìíra náà gbogbo ẹ̀kọ́ náà wà. ìtumọ̀ tó ń sọ ni pé tábàlì ẹni wà láàù ayé yíwà lúùnà àwòlẹ̀yà rahman àwọn tí wọ́n bá jẹ́ ní ọlọ́run a máa nífẹ̀ẹ́ wọn ní bá ti nífẹ̀ẹ́ sí ọlọ́run wà áwòlẹ̀yà òṣèlú àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ èṣù àwọn tó jẹ́ pé wọn ò ṣètò ọlọ́run wọn ò tẹ̀sìn ọlọ́run nǹkan ilé ni wọ́n ń ṣe lẹ́sìn lẹ́yìn ọlọ́run àwọn eléyìí ni àmọ́ kò ríra wọn. àdékò nǹkan pè ní àlùwàláhù ó ní ìnífẹ̀ẹ́ ọlọ́run ìnífẹ̀ẹ́ sí ọlọ́run àti àwọn mọ̀mìnì tí wọ́n ń ṣe ẹ̀sìn ọlọ́run pé wà láwù àwọn tá a lò wà láwù fún nù. a máa fi wà láwù bá àwọn ẹni ọlọ́run àwọn mùsùlùmí a máa fi pa wọn lò. ìgbàlọ́ ìkórira ìbínú sí nǹkan mi káàkiri ń pè lẹ́sìn láti ẹ̀sìn ọlọ́run a sì kórira àwọn tó ń ṣe ẹ̀sìn náà ẹ̀sìn tó pọ̀ sí ẹ̀sìn àwọ̀ ilé ìlú ti ní àlùkọ́lá. àfáàwọ̀ Muhammad bin abu rahmanullah ọ̀gá fẹ́ sàlàyé síwájú kálíbà gbàgbọ́ sáńpẹ̀ ní alùpàlà wàlúbàpọ̀. وصمر الفواج من قول لا اله الا الله انتبه لو من يقول سامر كسي وبامي تلقوا لا تما سيسمعكم أبي الله مع معرفتها بالقلب محبتها ومحبت أهلها ìtumọ̀ gbólóhùn láì láì lànà ó ní ìmọ̀ ọlọ́run káàkiri ló ṣe gbólóhùn láì láì lànà àti àwọn báàlù láì láì àwọn sábà tó ń gbólóhùn yìí tó ń bẹ lára wọn kámẹ́sì àwọn náà wọ́n gbogbo wọn kọ́ lẹ́fà náà ẹni tí kecil-kecil sebab siapa لا إله إلا الله ni eh, hutan tu al-bawah itu aku lah manusia سبحان الله إنه تفسير كلمة التوحيد يا طاوة محمد بن عبد الوهاب رحمه الله تعالى أفاوى يحيى بن معاذ àwọn tó fi àlàyé síwájú sí i pé nífẹ̀ẹ́ nítorí tọ́ náà nìkan ló gbọ́dọ̀ jẹ́ fẹ́ni tó bá jẹ́ gbèsè rí abẹ́ni tó bá jẹ́ olùdíbíà àbẹ̀ tó bá jẹ́ mùsùlùmí á nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́ náà ọba ni. ẹni tó bá ti jẹ́ káfíìrì abẹ́ni tó bá jẹ́ olùdíbíà á kórìíra òun náà nítorí tọ́ náà ọba ni kì í ṣe torí nǹkan mìíràn. àlùwàláwù tá à ń sọ yìí tọ́lọ́ nìkan nítorí ẹ̀sìn àlùbáráwù tá à ń sọ yìí tọ́lọ́ ọba ní kìí ṣe tó ní nǹkan míì torí ẹ̀sìn ló gbọ́dọ̀ jẹ́ yìí báyìí ní kálukú tó máa yí ọkàn rẹ̀ wò lábáyá bí mo nífẹ̀ẹ́ sí i tẹ́tẹ́ fún ọba ni àbí nítorí nǹkan mi. lágbájá tí mo tẹ́tẹ́ ra yìí tẹ́tẹ́ fún ọba ni àbí nítorí nǹkan mi. eléyìí agbọ́dọ̀ máa yẹ wò dáadáa tàbá wo àlùbàrà àlùbàrà òfà yẹn ń sọ lónìí yìí ẹ fẹ́ rí i pé kò sí nǹkan kan ní bẹ́ẹ̀ kékeré tó lọ́wọ́ bá láwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ló máa sọ ẹ bá bẹ́ẹ̀ òfin fún lójú lágbájá tọ̀ sálámà sí kó lágbájá tọ̀ sí lágbájá sí àwọn ọ̀rọ̀ tó bá sọ ẹ wà wí pé kẹ́sìn lélẹ́yìn. àfàwà Yahya bin Mu'az wọ́n ní àyìnlá yẹn dùn ìgbà bìlìbẹ́ẹ̀lì wọ́n náà yẹn ń kó bílgàfà ani ká nífẹ̀ẹ́ mùsùlùmí ká nífẹ̀ẹ́ mùmùmí ká nífẹ̀ẹ́ hálùsúnà ìfẹ́ yìí ò gbọdọ̀ lékún nítorí dáadáa tẹ́lẹ̀ yìí ṣe sí wa fún ẹ̀kọ́ yà lùwà láwùn ni o ìfẹ́ tó yẹ kọ́ ọ lóbi wọn ẹ̀sìn tó bẹ lára rẹ̀ ni lóbi wọn dáadáa ẹ̀sìn tó bẹ lára rẹ̀ ni kèé nítorí pé ń ṣe dáadáa sí wọn pásínálì. láyé sí gbòmùgbòmù. ìní bẹ́tọ̀ nífẹ̀ẹ́ sí ẹ tó jẹ́ múlòmí yìí ta ló yẹ kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ara ẹ̀sìn rẹ ló wà kèé ṣe nítorí pé mo ń ṣe dáadáa sí ọ kèé ṣe nítorí pé mo ń ṣe dáadáa àwọn ọmọ rẹ àyàfi tó bá jẹ́ pé dáadáa ti ń ṣe sí ọ lábàlẹ̀ ẹ̀sìn lábẹ́ òun àmọ́ tó tó máa ń bọ̀ lówó ó máa ń fi ọkọ rẹ̀ ó máa fi ń gbé ọlọ́dún tẹ́ àwọn ọmọ rẹ̀ ló máa ń darí lóòwò bọ̀ a máa gbé wọn ọmọ yìí ló lékún ní ìfẹ́ ìgbẹ́ mọ̀sẹ̀tìlẹ̀ láàrẹ̀ hàn àpá àlùkò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wàlá àlà yẹzid bìlìbìlì wàlá yẹnkó bìlìjàmbá mùmínísà ní onífẹ́ yìí ọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ló di ẹ̀sìn tí ń bẹ láàrẹ̀ ni tó wà nísìnyí iṣẹ́ àwọn ògbọ́dọ̀ dínkù nítorí pé ṣe ń tí ò dá sí ọ torí pé ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kò fún ọ ìfẹ́ tó wá ní sí i ká tó ní àlùwà láàbù yìí ó wá dínkù àáfà ní gbogbo rí bẹ́ẹ̀ tó jẹ́ tó sọ lọ́ọ̀ mọ́nu. àlùwàlá àlàyé yìí bẹ̀lẹ̀dẹ́wì wà láyé ń eléyìí wọ́n ní káwọn gbọ́ yìí àárín ibi tíra fatahulba bin hafiz bin hajar níbi ibi alákọ̀ọ́kọ́ page sixty two ṣe ìtọ́pẹ̀ ní àkíkọ́tù àlùwàláwù ni ẹ̀. bá a ti wá sọ yìí ti wà láwùlá sọ bẹ́ẹ̀ ni ti bàrọ̀ ọ̀hún náà. ṣe pé word of làwọn méjì alùwàláhù olè alùmọ̀hábà ìmífẹ̀ẹ́ wàlùbàwọ́hù olè alùbùdù ìpè. a máa nífẹ̀ẹ́ mùmìnì a sì máa kóra gbèsèrí àti olóbìdíà náà. wọ́n ní ìfẹ́ ká tó náà ìfẹ́ òkú ni kò gbọdọ̀ lékún lóbi ohun ẹ̀sìn tó ń bẹ ara rẹ̀ tó wá lékún torí dáadáa tí ló ń ṣe sí ọ. kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kò sì gbọdọ̀ dínkù nítorí pé ọ̀rọ̀ ń retí dáadáa lọ́wọ́ rẹ̀ kò ṣe fún ọ. kò pẹ́ ká ń dìbò. wọ́n ní wàhídà káyọ̀nà àtìyá ọ̀tàmẹ́ ìyá sódò bí ìbò hẹ̀yà. ìgbà tó bá jẹ́ pé tá bá ti rí opposite ọ̀rọ̀ kan bó bá ṣe rí yóò jẹ́ agbọ́ ìdàkejì rẹ̀ yé ìgbà tá a ti gbọ́ àlùwàláhùn níwáyé pé ìdókòlù wàláhùn pé ìfẹ́ ni wọ́n ti ti mùsùlùmí àmọ́ fẹ́ wo kọ́tọ̀ lékún ju dédé dáadáa tí ń bẹ ní ara rẹ̀ lọ sí jẹ́ tètè nítorí pé dára sí ọkọ̀ oṣù gbọ́dọ̀ bíkù nítorí pé dáadáa bọ̀rọ̀ pé ó yẹ kó ṣe kò pé bẹ́ẹ̀ náà ni àwọn ṣíṣe ẹ̀rí a ní agbọ́dọ̀ ṣe àlùbáwọ́ òfin wọn ká jọwọ́ náà lámàrí wọn ká kórira wọn ká gbogbo tì wọn. òun náà làwọn gbèsè rí àtúnibídíà. wàlá ayé ń kóso wàlá ayé zí dúró wàlá ayé zí dùjàfà. bá a ti sọ pé ìfẹ́ òun ò gbọ́dọ̀ lékún nítorí pé ń ṣe dáadáa sọ pásínálì bẹ́ẹ̀ náà ni ìkórìíra olè tó kórìíra gbèsè rí ìkórìíra tó kórìíra olúbíbíà wọn náà yẹ jù ìkórìíra òun gbọdọ̀ lékún dìbìjàfà nítorí pé wà tí ò dá sí ọ. wọn náà yẹ ń kó gbọdọ̀ dínkù ẹ́ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ nítorí pé ó ti dára sí ọ. lẹ́tọ̀ọ́ rí àwọn èèyàn lónìí. àlò bí àwọn sálàf bí bụ ti ń lò níbi àlùwàlá wà lùbàwọ̀. ọ̀pọ̀lọpọ̀ wa sábà nífẹ̀ẹ́ àwọn èèyàn lóòótọ́ ló jẹ́ pẹ̀sìn but látàrí pé dáadáa kan máa ń ti ọwọ́ ẹni yẹn wá sọ́dọ̀ tó wa. eléyìí wọn da tí ò kìí ṣe àgbọ́yé ọ̀dọ̀ ọkùnrin kan agbóyè tiẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti jẹ́ onídìdí àpẹẹrẹ kò sí tó tàn ún sálámàsì bá ti jẹ́ onídìdí à kò sí tó kàn pé dídí à ń tóbi kò tóbi lọ́dọ̀ tiẹ̀ lẹ́bù kan ní dídí à wà. ó wá rí àwọn méjì ó sálámàsì ẹnìkan ìyẹn pé ó sálámà sẹ́nì kejì mi kò wá sálámà sẹ́nì yìí. bàtí wọ́n sálámà sí ẹni ọ̀hún ẹni tó wọ́n apara wọn kú ó wá sọ̀rọ̀ kan ní ọwọ́ ẹni ẹni wọ́n fẹ́ sùn náwó kan ní wá níbi òun wọ́n apọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ilé wọn bí pé ah, mo kíyèsí pé ọ̀sálámà sí mi ọ̀tá náà tàbá ó ní ó ń gbé jẹ́rìí àtàbá wa ìlú ló kọ́. Iṣẹ́ bá ti dínú àwọn eléyìí kò jẹ́ kò jẹ́ mùsùlùmí lọ́dọ̀ rẹ èyí kò jẹ́ mùsùlùmí o. Ó yàtọ̀ síra wọn àbí kò ṣàlàyé ìyàtọ̀ rẹ̀. Òkú nǹkan kan míì nítorí kó fẹ́ gbà nǹkan rẹ̀ ni ẹni yóò gbàgbọ́ yìí sáfẹ́ ní àlùwàlá wal bara. àlùwàláhù ìfẹ́ tọ́nu fẹ́ mùsùlùmí òdiwọ̀n ẹ̀sìn tó bẹ́ẹ̀ láàárẹ̀ ni. àmọ́ tí wọ́n sọ ní ìfẹ́lẹ́ ìdílé yìí lọ. ó fẹ́ òdiwọ̀n nǹkan níbẹ̀ lára wọn bí ẹ̀sìn. àtòkù dáadáa máa ń tẹ owó léwu abọ́dọ̀ rẹ̀ kí máa ń bú ọ̀pẹ kankan ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò jẹ́ tó tọ́lọ̀ mọ́nà. bẹ́ẹ̀ ló ń ṣe ń bá ń bí díà bàbá ẹlòmí olóògùn nínú ilé bí wọ́n ti ń bá bàtà bàbá tiẹ̀ ń lò ó yàtọ̀ sí ẹtí ń gbé ewúdí àlọ́ àbáwọn tó ń gbé pọ̀. gbogbo nǹkan ló láàyè tiẹ̀ àyè ẹbí ọ̀tọ̀ àyè ẹ̀sìn ọ̀tọ̀. nǹkan tábà gbé nìyẹn. bákan náà. lọ́dọ̀ àwọn hansúnà àwọn hálùsúnà àwọn sẹ́làf wọ́n ní àlùwàlá wàlbàrọ̀ ìfẹ́ àti kórìíra ó ní ẹ̀rí nínú alukóhán ó sì lẹ́rìí nínú súnà kìí di pé wọ́n ń ṣe pẹ̀lú fẹ́ẹ́nu ara wọn. ọlọ́run bá sọ náà alukóhán kẹrì òun láti ẹjú tó kọ́ ọ̀nà. يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم صوت مجدل الله آية 32 kọ́ńdà ni òfin ńláńlá lélẹ́yìí láti gbọ́n tá ń gbọ́ láti gbàgbọ́ yẹ àlùwàlá wàlúbàrọ̀. kí ti ló fa sábàbí àyà yìí tó fi sọ̀kalẹ̀ nínú tí tí wọ́n ń jẹ́ kéèyàn gbọ́ àyà yìí ẹ bá ma ìdí táyà fi sọ̀kalẹ̀ nínú tí wọ́n ń jẹ́ kéèyàn gbọ́ àdéhìsì yìí ẹ bá ma ìdí tí àdéhìsì sọ̀kalẹ̀ olúwalélá tẹ̀jú bí kọ́wọ́mán yóò mi nù nàbẹ̀lá wàlíyọ́mọ̀lá àkè. e ní àwọn ìjọ kan àbí ẹ ní rí ẹnìkan láyé bùbìlú lọ́bìlá tí wọ́n ní àwọn ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run wọ́n ní wọ́n mẹ́rin ààrẹ wọ́n sì ní ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ àlùfíàmà ẹ rí wọn yíwá búnà mẹ́ni hádà lọ́hàwá rọ̀ṣọ́dà ẹ ní rí wọn bẹ́ẹ̀ kí ẹ́ ẹni tó ń gbógun tán náà àtòjúṣe ọlọ́run ẹ̀ ní rí láyé ká máa fi wà láwùjọ àlò kò ní fẹ́ràn rẹ̀ ẹ̀ ní ẹni tó lóun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtòjọ́ àlùkìyàmọ́ ṣẹ́wàá rí pé ó nífẹ̀ẹ́ sí ẹni tí ń gbógun tán náà tí kì í gbógun tán ní Muhammad kò lórí olùwà nígbàdà wà láwùká ní àbá àhún kọ́dà bó ti bàbá tó kú pé olókòkò kan náà ló fẹ́ fi sàlú Muhammad. ẹ̀mí nìkan ní káfíńkà láwùjọ àlọ́ àwọn àbìnà àhùn kọ́dà bó jọba tí wọ́n bínú àwọn ìhàwọn ẹ̀dá fún kọ́dà bó jẹ́ ọmọ ẹ̀yà àwọn ẹ̀jẹ̀ wọn àwọn àṣírọ́tà hàn kọ́dà bó jẹ́ mọ̀lẹ́bí wọn ọlọ́ọ̀ni ẹ̀rí wọn aláyẹ wọ́n a máa fi àlùwàláhù wọ́n máa fi tàwọn lò wọ́n ní ṣe bẹ́ẹ̀. ẹ̀sìn ayé sí ọ̀tọ̀ ayé ẹbí ọ̀tọ̀ tó bá ti di gbẹ̀sìn kílẹ̀sìn wíyà yìí ni. ayà yìí wọ́n ní tó ṣe sábàbí nùdúró ẹ̀. wọ́n ní kan náà wọ́n sábẹ́ àlẹ́mí sallallahu alaihi wasallam wọ́n lọ sójú ogun bàbá rẹ̀ náà wá sí Abu Ubadah bùn jàrá òun ni mùsùlùmí bàbá tó bí ní kẹ̀dẹ̀ẹ́rí bàbá tẹ̀lé àwọn gbèbèrè wá ọmọ tẹ̀lé àwọn mùsùlùmí wá wọn á pàdé bàbá kó bàbá gbogbo tó wọ̀ lànà bí ilé tẹ̀lé wọn bẹ̀rẹ̀ àbò wa bẹ́ẹ̀ nìkan kajà ọlọ́run àtàlẹ́ ìlú wa bájà. ọmọ náà dìde lé àwọn ọlọ́bàjá àwọn tí wọ́n gbógun ti ẹ̀sìn ọlọ́run àtẹ̀sìn àlẹ́bù ìpínlẹ̀ bàbájà nígbà tó wá dojú ogun ó wá rí bàbá àwọn náà bẹ lára àwọn tí wọ́n á gbógun tọ́lọ̀ tàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá ń jagun lọ wọ́n ń jagun lọ wọ́n á pàdé àgbọn wọ́n padà wá gbà wọ́n pàdé ọmọ òkú lélẹ kò lójú dọrọba ọlọkọ àbí nìkẹ yìí ó sọ ó sọ ìjọba rẹ kalẹ̀ ní o àdúgbò sọ àwọn wọn kọ ikú a àrùgbó dá bàbá ìwé pa ọlọ́ọ̀ni ẹ̀ mọ́ kọ́ gbogbo nǹkan mo láàyè tiẹ̀ ẹ mọ dapọ̀ mọ mi àwọn ẹ mọ dapọ̀ ni òun lè yí ẹ mọ jà máa ẹ mọ sẹpẹrẹsẹ tábà tó sẹpẹrẹsẹ yóò yé àà e. ah, ó ti yàtọ̀ o eléyìí gbèsè yìí ló wá bá jàdá bàdàbà rẹ̀ yá o eléyìí náà wá bá àwọn mọ̀fúnjà ní orúkọ ọmọ rẹ̀ já o àpẹẹrẹ ńláńlá lélẹ́yìn náà Al-Qur'an Al-Karim àyíkalẹ̀. أخوة محمد بن أبو حابي رحمه الله تعالى أنا صلى الله عليه وسلم إنه ثلاثة ولمن أتى الرسول ووحد الله لا يجوز له موالة من هذا الله ورسوله ولو كان أقرب قريبا ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أصابهم أبو عبد الله ولمن أطاع من أطاع الرسول إذا كل طول تلك النبي من أطاع الرسول إذا كل طول تلك النبي ووحد الله إيش يلا بالله كفسو لا يجوز له لا يجوز له كتبتم وآلك محامن هذا الله ورسوله Kí ọwá nífẹ̀ẹ́ sí ẹni tó gbógun ọlọ́run àtẹni tó gbógun tàn ní Muhammad sallallahu alaihi wa sallam kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí kò gbọ́dọ̀ sí wà láwùjọ àlò. Wà láwùjọ àlò akọ̀rọ̀bù kọ̀rí ibẹ̀. Kọ́dà ó jẹ́ kí ẹni yìí súnmọ́ ju ẹni tí ó súnmọ́ ẹ̀ púpọ̀ ẹ̀ tó súnmọ́ jùlọ ní ayé ni. ọ̀nà òkàlù àbá àwọn nínú àwọn tó máa ń súnmọ́ yàn láyé dáadáa òun àbá tó bíyàn àbọ̀mọ̀ yàn àbọ̀mọ̀ ìyá yàn tẹ̀gẹ̀ àbá àwọn mọ̀lẹ́bí kò ní wo bẹ́ẹ̀. wọ́n ní wọlé àyà ẹ̀rí àyà tí a kà lókè òní dáadáa tó àyà kọ́sì ìṣẹ̀bá lè mọ́ àjà bẹ́ẹ̀ ni àmọ́ ni àmọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ni yóò mẹ́lẹ́ àkè. a yìí gẹ́gẹ́ ní ti àlàyé fún wa lálàyé tó kún lágbẹ́yẹ nípa ìfẹ́ táàní sí ẹni tó bá ní tó bá ní mẹ́lì pẹ̀lú ọlọ́ọ̀ tó bá jẹ́ mọ́mìnì agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀bá yìí anamọ́ni hada Allah wa rasulahu ìní sàlàyé fún wa náà àti ẹni tí irúfẹ́ wo sí ẹni bá gbogbo tọ́lọ́ àtẹ̀sẹ̀ ẹni bẹ́ẹ̀ ni nǹkan tí àyè ẹ̀wárí àyà yìí kìí ṣe gbèsè nìkan kìí ṣe ní gbèsè nìkan tẹ́ǹsìlì aláhàlẹ̀ ìpìtàdé wàtàwà. bàbá rí oníbi díà náà á fi àyà yìí á fi pàlọ́. ẹgbàgbé oníbi díà á gbọ̀gbọ̀ náà. tuntun tó ń bí díà òun náà gbogbo ti ẹ̀sìn ọlọ́run tó gbogbo ti ṣẹ̀wá ọlọ́run ọba ni gbé kìí náà ti gbogbo tì í nítorí ibi dídí àánú máa pèpè sí kò ní kò súnà tó bá wá rí súnà tó tako dídí àti ọ̀hún lè yóò agbègbè ti súnà rẹ̀ kò sí bí ẹni dídí àwòṣe ní gbogbo ti súnà kò sí nítorí ìgbà wọn fẹ́ ọ ni súnà tako tó bá súnà tó tako wá ló wà yàrá kò ní gba súnà ọ ni ẹ̀yin ni ẹ̀ wá ń dídí àṣẹṣe pẹ̀lú àwọn súnà láwùjọ táwa yìí. bí dáadáa bá ṣe ń súnmọ́ inú rẹ̀ dùn bí ìnira bá bá ẹni bí ṣe ń súnmọ́ inú wa dùn nítorí lè ẹ ká wo àárín dáadáa ọlọ́ba yóò fún wa ní àgbọ̀yé ẹ̀sìn wọ́n ní àpá wa ti dé ta'ala bàtà wọn náà ń sàlàyé rẹ̀ yìí. واستدل مالك رحمه الله تعالى بهذه الهاية على معادة القدرية وترك مجا مجالسته واني افوى اسمان مالك رحمه الله تعالى هيا الى وانا اللوه هذا كمان بطوط الدبو في اوى قدرية من اوى قدرية ايه فرين بيجا لا وانا wọ́n gbogbo tì wọ́n wọ́n sì jókòó tì wọ́n wọ́n sún wọn wọ́n bá wọn tó kọ̀. wọ́n ní láti gbá ilé sọ̀kọ̀ bàbá ìyá. gbogbo wọn ní kí ni láti gbá ilé sọ̀kọ̀ bàbá ìyá. ọ gbọ́dọ̀ jókòó ní táwọn kọ̀ bàbá ìyá bá wà. wọ́n bá wọn jókòó kọ̀. wà á jẹ́ òǹdílà bí ní wọn nítorí tó náà báwọn jà nítorí tó náà ni wọ́n ní lùkọ́ọ̀lì yìí tààlà torí pọ́nà ọba sọ pé látẹ̀jídù kan máa dóbi ayé àti parí ṣe. sùkọ́dá lọ́wọ́ alìjáàmù àkàn alìkọ̀hán lùkùtìbí ẹ̀bà mẹ́ níbi mùsálàdù sọ̀tẹ̀ fọlùfẹ́mù tí àyà mẹ́rin pé three oh eight. àwọn ìlú wa pọ̀ nínú alìkọ̀hán kẹrin tí ń sọ pé ká fi ìfẹ́ ká fi bá mùsùlùmí lò ká fi kórìíra ìfèrí ká fi kórìíra bíbíà àti oníbíbíà náà. àwọn ìwé ìpamọ́ kan hàn ní pẹ̀lú àmọ́ tó láti kù tó ń lo ẹ̀rí nínú Al-Qur'an nínú súnà lẹ́bàá Muhammad sallallahu alaihi wasallam. أفوى أنس بن مالك رضي الله تعالى عنه أنا بحديث إيوة قال النبي ثلاث ما قلنا فيه وجد حلاوات الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب الموحى لا يحبه إلا لله وأن يكره أن يعود في القبر كما يكره أن يقتف في النار حديثي المن بخاري أكثر من مسلم أخنا الدعوة حديث ثلاث عن ابن بني أو أولا قمتها دعوة ما كل فيه وجد حلاوة الإيمان ẹni tí a bá rí mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹ̀ tó gbóló mẹ́tẹ̀ẹ̀ta yìí bó ti máa rí adùn adùn imán adùn imán ọlọ́run tó ká ní orí adùn imán àwọn kan gbọ́ imán ni tẹ́ ẹ rí ìjọba rí àwọn tí wọ́n bá ní adùn imán ìjọba tí wọ́n máa ń rí ọ̀rọ̀ owó mọ̀ jọ wá lójú òun ló dé àwọn tó bá ti wẹ́ẹ̀dì díẹ̀ láwùjọ wa yìí náà ọ̀rọ̀ owó mọ̀ jọ wá lójú. tó kékeré ju òtútù wọn. ṣùgbọ́n bá ti rí agrimẹ́lì sí òun náà ní pátíkà ẹ̀sìn yẹn lóṣù lára wa agrimẹ́lì ni o. àní ẹ̀rí ẹlòmíín àní owó lélẹ́ ìyá gba owó ẹ̀ wọ́n gbà náà torí ẹ̀sìn gbowó. ọlọ́run obìnrin ni ọkọ rẹ̀ àwọn fámìlì rẹ̀ wọ́n jẹ́ nìkan tán jáde dáadáa ní arábìnrin yìí wọ́n wá rí iṣẹ́ iṣẹ́ tó tóbi dáadáa wọ́n á pè wọ́n á gbé fún un. mo fẹ́ o ọkọ̀ òun fẹ́ fún kíkí ló dé òun padà bójú ìbòjú oníṣe ó sì súnmọ́ nígbà bá débi jẹ́ máa láwọn òfin rẹ ẹ pé a ní àwọn ọ̀nà òfin à wọ́n ti wọ́n ti wọ́n ti hàn fọmọ yóò mú mẹ́rin ni. ẹgbẹ́ náà ayé táwa níṣẹ́ ní ìbára jẹ́ federal kó wa kó wa ògbóhùn ti pé kó wa pé wá ó tẹ̀wọ̀n lọ́rùn ó mọ̀ sí ẹnu sàn primary school ẹ̀ ẹ̀ tó kún fẹ̀sìn lọ. wọ́n pẹ́ bẹ̀rẹ̀ lóyún ó yàtọ̀ sọ́kùnrin o kàmá dà pọ̀ torí pé òun rí pé pé òun lọ yẹn ó ṣeé ṣe nǹkan tó ń tẹ̀sẹ̀ nú ẹ̀sìn pé ìgbójú òun gbà mẹ́fọ́ wọn kó lè máa fà àbí kó mọ̀ ìdókòwò wọn lè ṣe kó máa ń rò pé kì kí wọn àbúgbà yìí nígbà tó bá ti mọ́ lẹ́nu òun ní tẹ̀sán kọ̀ọ̀kan wọn. ṣé ìyá yìí wà wà pa àwọn àgbọ̀ àgbẹ̀ ní àyè máa gba eight thousand ten thousand òun lẹ́sìn máa ráwọn sọ̀hábà náà lè máa ń kàtà wọn ẹ máa ní ṣé èèyàn làwọn eléyìí ẹ máa ń ká àtàwọn sálàfù náà ẹ máa pé ṣé èèyàn làwọn eléyìí nítorí pé mọ́nì gbọ̀n tó tún wọn ni. ẹ bá ní mẹ́ẹ̀ẹ́ta báyìí tó mọ̀ tó máa ń ní adùn mọ́nì òun làwọn mẹ́ẹ̀ẹ́ta yìí alákọ̀ọ́kọ́ mbẹ́ ayé kúnlọ Allahu wa rasuluhu ahabba ẹni tí ó rí àgbò ìmọ̀ẹ́lì ó gbọ́dọ̀ jẹ́ sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí jùlọ ju nǹkan míì tọ́tọ̀ sáwọn méjì ìfẹ́ tí ó ní tọ́lọ́ àtànẹ́bì òní nàbà wán àwọn ìyókù ọmọ tẹ̀lé ni wọ́n ní fi ọlọ́run àtànẹ́bì ju ara rẹ̀ gan lọ ẹ má gbàgbé ọmọ rù nígbà náà bí ń sọ ọ́ pé ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹnìkan kan yóò sì lè di ẹni tí lọ́lẹ̀ rẹ̀ kún àfi kó nífẹ̀ẹ́ èmi ànẹ́bì ju bàbá tó bí ọmọ tó bí lọ àti gbogbo àwọn èèyàn àwọn ọ̀rọ̀ ní eléyìí wọn lé. ó ní ya Rasulullah wa anta ahabbu ilayya min kulli shay. bó ti wí ànẹ́bì mo wọ mí lóru àwọn sábà ìtara wọn o mo rí i pé mo nífẹ̀ẹ́ wa ànẹ́bì ju gbogbo nǹkan lọ illa nafsi ẹnu mọ́ni pé mo nífẹ̀ẹ́ mi ara mi jù ọ lọ àlejò ló já mọ̀ pé njọ́nà lẹ́yìn yàrá pé àtọ́dé bi tara wa náà ó ní yàrá mọ̀ hàtà àkúnà àhábà ilé ìkàmì náà sí. ó ti jọ́ tó bá nífẹ̀ẹ́ mi ànẹ́bì ju ẹ̀mí tiẹ̀ gangan lọ tọ́tún kún ní imáni lẹ́sẹ̀ kan náà ó ní alihani ya Rasulullah wa anta àhábà ilé ìyàmì náà sí. ẹ má jà tara wa jẹ́ o. tó ìfẹ́ ìfẹ́ ọlọ́wà fi àpẹẹrẹ ìfẹ́ rẹ̀ ayaka kan bẹ àwọn afọ́ àbẹ́pẹ́ tó tẹ́kṣì ya tó fi tẹ́sí gbogbo àwọn ni. kúrì in kuntum tuhibbuna Allaha fattabi'uni wà níbi sọ fún wa. ìlú òpin ẹlẹ́ni fún ọ náà. ẹlẹ́ẹ̀mípẹ́ èmi ọlọ́run gbogbo nǹkan lọ àbí ikú ìlú mà ní pé ọ̀nìkan máa tẹ̀lé kò wà nábì nínú tẹ́ẹ̀fì máa lọ láti kàn án lálẹ́. ẹni bá lóun nífi ọlọ́run àwọn tó ni àáyá tọ́lọ̀ gbogbo náà fún wa ni kò ní ìdíkọ̀sẹ̀ ẹ̀mọ́ kò tó nífi ọlọ́run nífi ọlọ́run bá nífi ọlọ́run tàbí kò tẹ̀lé. nǹkan lẹ́ẹ̀kejì òun ni kéèyàn nífẹ̀ẹ́ èèyàn láàyò ṣẹ́gun illa lillah máa ń nífẹ̀ẹ́ èèyàn torí nǹkan mi àti tòtò náà. ẹ̀rọ tó lọ jẹ́ ayára dáadáa o tó máa ń já lùsùn náà àlùsùn náà mú tẹ̀sẹ̀ dáadáa ní bó ti yẹ kó mójútó nífẹ̀ẹ́ èèyàn àwọn tó nífẹ̀ẹ́ sí torí kí lọ́ọ́ fi nífẹ̀ẹ́ wọn nítorí ló ní mọ́lẹ̀ nìyẹn ó nífẹ̀ẹ́ èèyàn tòtò náà àwọn àti sọ lókè pé ìfẹ́ yìí láyẹ̀ sí dùbìlìbìrì wọ́n lè yẹn kó sókè lè jàfà ìfẹ́ òun gbọ́dọ̀ lékún ju lè dé tó ń bẹ láàrin lẹ́sẹ̀ lọ nítorí kí n ti dára sí ọ. ọ̀rọ̀ ní dáadáa ti ń ṣe fi apá ọ̀tọ̀ ni kò gbọ́dọ̀ hádìí mọ́ àlùwàlà. wọ́n lè yẹn kó ìfẹ́ òun gbọ́dọ̀ dínkù lójú wọn ẹ̀sìn ti ń bẹ lára rẹ̀ jìnnìjàfà nítorí pé wíwà tí ò dáa sí ọ. ẹ̀lọ́kọ̀ wọ́n bèèrè ẹni pẹ́ lóní pé àti òsì alágbẹ́dà ẹ̀rọ ìgbésẹ̀sẹ̀ lèrè àwọn ògbésẹ̀ fún wọn. ṣe pé bìrìjàmbá nìyẹn ní tó dé kí ìfẹ́ rẹ̀ di kúrúkúrúyà ó fẹ́ gbésẹ̀ fún mi kò wájú kan gbé fún mi mọ́ ó fẹ́ gbésẹ̀ fún mi kò wájú kan gbé fún mi mọ́. eléyìí àyọ̀tọ̀ ni o ẹ má jẹ́ kí ìjọ ènìyàn ìṣesí wa dáńdẹ́ láàrin wa ẹ má dàpọ̀ mẹ́sìn ìwà rẹ ìwà kálukú ẹ má dàpọ̀ mẹ́sìn rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ló di wọn ẹ̀sìn kìí ṣe òdi wọn dáadáa tí ń ṣe sí ìwà àtàwọn mọ̀lẹ́bí rẹ o òdi wọn ẹ̀sìn rẹ̀ ní kálukú àti gbogbo ẹ̀sìn ara wa àbá mọ́nìjọ́mọ́ eléyìí ń bá lọ gbàgbọ́ òfa eléyìí tó sílẹ̀ eléyìí ò ṣe èyí ṣe mọ ilé bíbí àtẹlẹyìn ṣe márùn ni bíbí eléyìí mélòó ni ẹ̀rọ kan ah, bùfásibì àtàlẹ́tẹ̀ẹ́ bó ti wọn dáadáa wọn náà làwọn fẹ́ yìí nítorí kò lẹ́sìn nìyẹn. wọ́n yóò ṣe balùmọ́ ha láyò ṣe gbogbo ìlàlẹ̀ la. yóò ní ìfẹ́ yẹn àmọ́ kò ní nífẹ̀ẹ́ yẹn torí kan mi àbíkú ikọ̀ náà bá. wọ́n á yẹ kọ̀ọ̀ ha á yẹ ọ̀dà fìlì kúfọ̀. kàmá yẹ kọ̀ọ̀ hu àyìn yóò kọ̀ọ̀ fìlì náà. kíyàn kóra láti padà síbi kúfùrù tó ti kúrò kí ẹ kórira láti padà síbi ìbàjẹ́ tó ti kú gẹ́gẹ́ bí ẹ ṣe kórira láti padà tún ná lẹ́yìn ìgbà tó wọn bá ti láàkún bẹ̀ tán. ìpadà ìbàjẹ́ tí ẹ ti kẹ́yìn kí ẹ tó gbàgbọ́ tó kí ẹ tó di mùsùlùmí. kó níyàn ńlá èyàn kórira padà síbẹ̀ tó yẹ mú padà síbẹ̀ ọ̀hún kí ẹ kórira ẹ lọ kàn. ìtàn tẹ̀lé ìtẹ̀lé torí halawatul iman òun náà ní ilé yìí. فإذا تقرر حجوبه أن يكون الحب في الله ولله tába tí wá ń pò sí àti fi ilẹ̀ báyìí nìsí ó sì yà pé àtẹ́fẹ́ bá bá fẹ́ nífẹ̀ẹ́ yàn kò ń tọ́lọ́ ni bàbá kóra náà kò tọ́lọ́ bá ní tó bá rí bẹ́ẹ̀ bọ̀rúrọ̀ ló jẹ́ pé akọrù muhabbati alimọ̀tẹ́dẹ̀ wà mọ̀ wá ewu ńláńlá ní kúrẹ́sì kí ẹ máa nífò bídíà. wọ́n mú wa láti ewu ńláńlá ní kúrẹ́sì kí ẹ máa bá wọn bídíà ṣe ewu ńláńlá ní kúrẹ́sì. ní anáhà muhabbatu lè gé yín ìbéèrè láì subhanahu wa ta'ala. bó bá ti nífò bídíà tó ń bá a tó pọ̀ ajẹ́ wípé òun ti nífẹ̀ẹ́ rẹ̀ nítorí nǹkan míì. ó sọ náà ọba nìyẹn torí rẹ̀ kò sí tó kórìíra rẹ̀ àbíké ni àbíké bí àmì ilé ìwé jẹ́ ká wò dáadáa èyí ó ní ṣe bíbíà èyí sì dé bíbíà sí ìkàkọ́pàpọ̀ pàtàkì lọ nígbà tí jẹ́ máa lu ẹsẹ̀ ẹ̀ nígbà tí ń bẹ̀. ẹ̀ ẹ̀ ní gbé sóbi. ẹni tó bá jẹ́ ńlá káyì kò gbọ́dọ̀ máa sọ pé inna hubba al-mubtadi' ma fihi min mukhalafati wa mu'addati al-shar'i. ẹ bá ń lélá káyì dáadáa ẹ kò sí tó ti dábò orí ẹ̀sìn yìí dáadáa kò gbọ́dọ̀ sọ fún wa pé ìnífẹ̀ẹ́ ń bí díà ìnífẹ̀ẹ́ ń bí díà kò lè affect ẹ̀sìn wa kó lè àfẹ́sì ẹ̀ gbọ́gbọ́gbọ́ tó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n tún wá kó bá ẹlòmíì àkókò tó yàn án ni wọ́n fún nǹkan tó ṣe dáa ni. ìlànà àwọn afáàmọ́ fi ń kó ẹni bíbíà wọ́n máa fi kó sí abẹ́ àlùbárọ̀ àlùbárọ̀ ha tú lónà lè fi dàí wà á lè hà. a fi bàrọ̀ hù a fi bá oníbíbíà náà lò bá a ti fi bá gbèsè rí lò ìlànà afáàmọ́ fi ń kó síbẹ̀. هو ما حديث النبي محمد صلى الله عليه وسلم حديثي الإمام الترمذي أنا بحديثنا هو وأن حديثنا حديث تتفقوني أفوى الذهبي وأفاقه ولوريه عن السهل بن معاذ بن أنس عن الأبدي بعد قد زال معاذ نظر وبعره قل أن رسول الله صلى الله عليه وسلم قال النبي من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله وأنكح لله فقد استكمل إيمانه أو إيمانه النبي من أعطى لله إن تفعل فيا نينك كنت الله بفعل ẹgbẹ́ tí ń pè á lóò pé ah! ẹni yìí àfàdà dáa ni ẹni yìí súnà ni àwọn tó lá yóò fẹ́ ni kókó ẹni yìí súnà ni ẹni yìí mùsùlùmí ni ẹ máa máa fún yẹn sàn tó tọ́ náà. wàmánà àlèlá ẹ sì máa ń kọ nǹkan fún yẹn tó tọ́ náà. wà á hábà lèlá ó nífẹ̀ẹ́ àwọn èèyàn tó tọ́ náà. wà á gbọdọ̀ lèlá ẹ ń kó iye àwọn èèyàn tó tọ́ náà bá. àkókò àlèlá tó ń tọ́ náà ó tó fẹ́ ẹnìbí pàkọ́dé dákìmọ́lá ìmáàlá òun ẹni yìí ti kọ̀m̀plìtì ìmáàlá rẹ̀ ìmáàlá rẹ̀ ti pé hadisi bá làáfíà lọ́bẹ̀ àwọn àbáṣe àlàyé tó bá rí bẹ́ẹ̀ àjẹsí pé fa ẹ̀yìn yọkùn láàyè sẹ́kìmọ́lá ìmáàlá hàtà. yẹ́bù gbogbo fìlà. àjẹsí pé ìmọ̀ẹ́lì ò tí pé ó dùgbà téèyàn bá ń kó ìra àyàn tó tọ́lọ̀. nípa àkókò ọ̀rọ̀ kìrìkì dídí àlèyé a kó ìra rẹ̀ torí kí ni torí kí ni mo fi ẹgbẹ́ ìlànà yà torí bídí àti ìlera rẹ̀ òun ló fi jẹ́ pé tó bá ti di sínú ọ̀kadà á tó nífẹ̀ẹ́ wọn á jọ mọ̀ rẹ̀ káàkiri á jọ mọ̀ sí papọ̀. كان عليه أن يبغض الكفر والمبتدع wọlé ọsọọt ti là tó wá dẹ́ńdígbà nìkan láàmú kórira kìí ti gbègbè yìí nìkan láàmú kórira kódà wọlé ọsọọt ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ á máa fi bàwá òun ló bá wọn náà lò bí ṣe ń tó bọ̀ ẹ máa fi ẹ̀kọ́ bá mi rọ̀ máa kóra kúfúrú ìpìlẹ̀ ní ti bàrọ́ọ̀rù lórí kúfúrú àti káàkiri ni. à ń bínú gbèsè rí àti kúfù rẹ̀ bẹ́ẹ̀ náà ni bíbíà à ń bínú bíbíà à ti bínú ẹni bíbíà náà bẹ́ẹ̀ náà ni máa ń bíyà á kórira rẹ̀ wá ní ìpìlẹ̀ tó wá ní náà a kórira náà náà. tábàárẹ̀ súnmọ̀ náà á kórìíra òun náà pẹ̀lú ẹ̀fẹ̀ tí ń ṣe fún pé nǹkan tó ń ṣe yẹ nǹkan tá a kórìíra ni. àtúbọ̀wárí bẹ́ẹ̀ wọ́n ní wàhálà bóhìmọ̀ dálilá sí àléyìí mùsùlùmí. الكتاب والسنة قرر أهل العلم اتباع السنة تنزيل قاعدة الوله والبراء على هال بدعي والأواء من قبل أواء تجو تاموا أتاموا يريتاموا نقوحان عدين سنة نبي صلى الله عليه وسلم أنه نمما وفي الليل kọ́ìdà àlùwàláhùn wọn bàwọ̀ alùpùpùdàrín wọn àwà kò yọ oníbíbí alẹ́ o àgbọ̀rọ̀ yọkù mẹ́ ṣùgbọ́n gbà pé a máa fi àlùbàwọ́hù a máa fi a máa fi lóko láwọn bíbí à afọwọ́ ṣe àfihàn ìrọ̀ṣẹ́ náà lọ́wọ́ tààlà wọ́n ní ẹ̀ ń ná fún kọ́kọ́ nàìjíríà wọ́n ní àwọn àjọ tí ó là wọ́n ní wọ́n hálù sunna àwọn náà ní àwọn hálù sunna ma'amurun wọ́n ti pa wọ́n láṣẹ wọ́n pa àwọn hálù sunna láṣẹ èyí tí wọ́n náà ń pàpọ̀ mọ́ra rẹ̀ bí àdáwà ti há lẹ́nu fẹ́ dà ìyẹn gbọ́dọ̀ gbógun tàwọn bídíà wọ́n ti ṣe ní ìdíbẹ̀hìn wọ́n ti ń kéè gbọ́dọ̀ ìhásẹ̀ ìlà. بصحته ونحن مأمورون بمعادته وهم مأمورون بمعاداتنا والرجوع إلى الجماعة àwọn làwọn máa gbogbo sùn wọn àṣẹ kan pa wá nù àwọn ni wọn pa wọn láti kan fẹ́ràn wa kan padà sí sí àwa náà ṣe afáwàṣà tìrì náà sọ bẹ́ẹ̀ níbi ah, ẹ̀kí sọ́ọ̀mù wa. وقال الإمام أبو عثمان إسماعيل الصابوني رحمه الله حكاية عن أهل السنة ويبغضون أهل البدع أفاوى صابوني ولبي أولي السنة يبغضون أهل البدع وما دمى كل أولي بدع alẹ́dínà àdàbù fi dínì máa lé ìsàmìlì. àwọn tí wọ́n lọ dá nǹkan mí ilé ẹnu ẹ̀sìn ètò ìsílẹ̀ agbọ̀dọ̀ kórìíra wọn. wà láyò fi gbóò náà o wọn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ náà o. kiri afọwọ́ sọ. wọ́n sọ́fọ́ fún mi ànàhùn. muhabbuna fi dín. àwọn alùsùn náà ìfẹ́ sí wọn orí ẹ̀sìn ni wáyà sábà ọ̀gbọ́nà sí i ẹ máa ń bá ọjà náà alùpùpù náà orí ẹ̀sìn ni alùpùpù náà orí ẹ̀sìn ni wáyà ọjà ni bóun ha làlùpùpù ìwà tọ̀là láàdì omi àwọn bíbíà tó wà lóko oko àná ìjìnlẹ̀ sí wọn wáyà àgbọ̀nà àtàbàlì bó dáhìn wọ́n hàwà. òun ti bá wọn sọ̀tá eléyìí. هو نبي عقيدة الطلب أصحاب الحديث يقع الصابوني بير وليه دي بده بضعفات سنة في صنعية فعلي بن عباس رضي الله تعالى عنهما إن يبغى تعريف لدى أفوى عبد الله بن عباس أنه قال ما في الأرض قوم أبغض إلي أن يجيئوني فيخاصموني من القدرية في القدر وما ذاك إلا أنه لا يعلمون قدر الله أفعل قبل بن عباس تلقوا السيد الإسلام مولي سيد سوء سوء آه وهم سوء من بغجة تجوها قدرية الله كل فعل قدرية عن قدرية يلي جيبيا نوا عملوا كل هذا wọ́n máa ń burú sí wọn wọ́n máa dáríka yàdàún al islam. àwọn kọ̀dáríyà yìí mùsùlùmí ń kóra wọn yìí wọ́n yẹ sùnmùún. abbas wájú ní orílẹ̀ ayé ni nítorí pé òun máa tán pè ní kádàrá ọlọ́run ọba ni wọ́n sọ bẹ́ẹ̀. wàá ní abdullahi ibn umar ọdún inú àgbàta tó rí látọ̀dọ̀ afáwà abdullahi na umar annahu qala fi hali kadari wọn náà ń sọ fáwọn kọ̀dàrí yà ọ̀kùnrin inni anni bari'u minhum wa annahum minni bara' nígbà táwọn tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n ti hajj láti bá sọ́rọ́ tí wọ́n àwọn kan máa ti nílùú wa nǹkan ń ṣeré yìí wọn àti fún wa pé ẹ bá ń sọ fún wa tó bá dé lù yín pé èmi Abdullahi ọmọ Abbas ẹ bá ń sọ fún wa pé alìnàbàrí ìhùn mi nìhun mo dọwọ́ mo fi àlọ́ ìwọ́rọ̀ mo dúró wọn ee hmm, hmm, mo fẹ́ wọn sí kankan mo kó wura wọn. náà njẹ́ mi náà ń ṣe àjìnà síra wa àti lọ́wọ́ káàtó nìkan náà eléyìí àwọn sàbẹ̀ àgbẹ̀bí náà nìyẹn ara wọn sálàpù aláàbẹ̀yẹ àwọn náà máa ń fi ìkórira àwọn dúkìá wọn máa ń fi hàn wọ́n ti dé káwọn yẹn máa mọ̀ pé àwọn kórira wọn kò lára òṣùlù alùsùnà lọ́wà ká máa kórira àwọn onídíbíà gẹ́gẹ́ ti kórira dídíà fún wọ́n ní ah, afáwa alifadil bùnú iyad àwọn náà sọ mi ọ̀rọ̀ wọn pé mani ahaba sọ́ọ́hìbà bídà ẹni tí a bá wọn fún bíbí àná ẹni bá lọ nífẹ̀ẹ́ rẹ̀ ahabatọ̀ lọ́ọ̀hù àmàláhù àwọn náà wọn bàtẹ̀ rẹ̀ jẹ́ wọ́n akọ̀jọ nura islam ní kọ́lbì ọlọ́run bó sì mú ìfẹ́ ẹ̀sìn ìmọ̀lẹ́ ẹ̀sìn ọlọ́run mú kó lọ́kàn rẹ̀ nítorí ẹni bá pẹ̀lú ìnífẹ̀ẹ́ bíbíà àti ẹ̀tún ṣe bíbíà. وقال عبد الله بن عون لم يكن قوم أبغضوا إلى محمد من قوم أحداثوا في هذا القدر ما أحداثوا wọ́n ní pé ẹnìkankan fún àwọn Muhammad ń fi gbé lójú jùlọ láyé ju àwọn tí wọ́n lọ dá àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ìpàgọ́ àbádálẹ̀ kọ̀dáríyà. Sọ eléyìí kálí mọ̀ pé lára ẹ̀sìn ló wà ìkórira bídíà àti àwọn tó máa ń ṣe bídíà sọ lára ìpìlẹ̀ ẹ̀sìn àwọn hálù súnà ni. wọ́n máa ń pè ní hálù súnà náà àfi kí a máa rí títí ká máa ara rẹ̀. gbogbo tá a sọ yìí àwọn afáwájá mà pé ká nífẹ̀ẹ́ mùsùlùmí dandan ló jẹ́ ìkórìíra àwọn gbèsè rí ara ẹ̀sìn dandan ní ìpìlẹ̀ sí ni. ẹni tó bá jẹ́ oníbídíà a gbọ́dọ̀ kó ìràwọ̀ náà nítorí pé ń bí díà náà kọ́ òun náà gbogbo ti ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀. ẹ wá rí i àwọn àfáà ní a gbìyànjú ká ní nǹkan pè ní al-adlu wal-insaf al-adlu ìṣedédé àti ìṣe dọ́gbadọ́gba bẹ́ẹ̀ ojú ìlú. وجوب العدل والإنصاف في الحكم على المبتدعة ẹ̀sùn gbogbo ìdájọ́ tá a mú wọ́n látàárọ̀ nípa ìbọn bíbí àlò àti gbèsè rí àtẹlẹsẹ̀ ṣe bá rí ohun bíbí àgbẹ̀gàn a gbọ́dọ̀ ṣèdọ́gbadọ́gba níbi ìkórìíra tá a lè ṣe wọn. bẹ́ẹ̀ rí ẹ̀sìn kò ṣeé ìtara ṣe bó jẹ́ pé ẹ̀sìn kò tó fi ìbẹ̀rù ọlọ́run ṣe ẹgbẹ́ mi dáadáa o ẹ̀sìn tẹ́ kò tó fi ìtara kò tó fi ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ò tó fi ìbẹ̀rù ọlọ́run ṣe àpọ̀lẹ́bẹ̀rù ọlọ́run but ìbẹ̀rù ọlọ́run tí ò ní ìmọ̀ ẹ́ ìdí ẹ̀sìn ọ̀pẹ̀lẹ́sìn. Ànábì sallallahu alaihi wasallam ó san ó fún alẹ́ àdìsí wà ní bọ̀kọ́rọ̀ àti Muslim ó fún alẹ́ ìró àwọn àkàn tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ wọ́n lẹ́nu ìyàwó ti pa ìyàn 99 ẹ̀lú ọlọ́wọ́ àbá ó wá fún túbà bí ẹ̀ṣẹ̀ rẹ̀ màtó bẹ́ẹ̀ túbà bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó wà lọ bá ẹnìkan pé tọ́ka mi sí onímọ̀ ẹnìyàn wà lọ tọ́ka rẹ̀ sí ẹni tó jẹ́ ẹlẹ́sìn ẹlẹ́kùn ẹ̀tọ́ ajé ẹlẹ́sìn kí ló ti lè kí ló ti débi ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run ọba ni but ìmọ̀ ló yẹ kó máa ti wá débi ẹ̀sìn torí pé ọlọ́run ti ń bẹ lára rẹ̀ yìí ẹnìyàn máa sọ pé láyéláyé ọlọ́run lè forí jì ọ́ ọ̀pá ni ọgọ́rùn-ún èyí kọ́ ló ti kẹ́ ìfúnṣẹ́ ọlọ́run forí jì ọ́ èyí jáde ìbẹ̀rù ọlọ́run ẹnìyàn náà gbọ́ níwọ̀n náà nígbà tí wàá wọ̀ náà èyí mọ̀ sí mo wọ̀ náà lórí yóò fẹ́ kán pa èèyàn kan sí kó lè jẹ́ ọgọ́rùn-ún ẹni yẹn ṣe fatuwa fún the takwa lábẹ́ ẹ̀lẹ́ ìbẹ̀rù ọlọ́run ló fi ṣèdájọ́ ẹ̀sìn tó fi pẹ̀lú mà kì í sì ń sọnù ọ̀hún. ẹ̀rọ ń sọ̀rọ̀ abẹ́lé yìí ó wá tó lọ báyọ̀ pé ẹ tọ́ka rẹ̀ ó sì ká tọ́ka rẹ̀ tó mímú náà ẹ tó mímú náà kò wá rúdá inna Allaha yẹ́kù bòmú bàjẹ́ ni à kò sí ẹ̀ṣẹ̀ kan tí yóò rẹ̀ dì tó ń fẹ́ kú láyé tọ́lọ̀ rẹ̀ nígbà tó forí yìí kọ́nà bó tẹ́ bọ́. ètò àgbà ìbò kọ́dà lóbi já mọ̀ pé nga tó ẹni yẹn pé n tó ṣẹlẹ̀ pé ìlú kan wà yìí ọmọ ẹlẹ́ṣẹ̀ ni ìlú tí ò dá lẹ lọ́lú báyìí bọ́bá lọ túbọ̀ àǹtọ́ tó gbé òru yìí náà ọkùnrin pààyàn náà ni àmọ́ lọ́lú báyìí ẹ̀sìn ọmọ wọn ti ń bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ náà wọn á bẹ́ẹ̀ wọn ò ṣẹ̀rí àwọn ọba ń bẹ́ẹ̀ tó bá débẹ̀ ọ̀nà àyàmá wọn ni wọn lọ wá kúsojú ọ̀nà kúsojú ọ̀nà àwọn mọ̀láyíkà tí wọ́n ń gbẹ̀mí mùmíní ọ̀pọ̀ làwọn èyí tí ń gbẹ̀mí gbèsè ní ọ̀pọ̀ làwọn àwọn méjì àdínlẹ̀lẹ̀ kan náà wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ wọ́n ń dàbí. eléyìí ilé wa ni èyí tó bọ̀ sípa ni wá túbà ó túbà lè sọ àmọ́ kèsì iṣẹ́ dára kan ṣe sílẹ̀. ọ̀dà ọlọ́run wa rámọ́lákù kan wá sun ọ̀pá bá ń parí ẹ̀ nínú ọ̀nà láyíká ẹ̀wọ̀n bí ti ń lọ nígbà àwọn èèyàn rí ẹ̀wọ̀n bí ti ń bọ̀ ọ̀dàbò ibi tẹ́ bá rí kó súnmọ́ níbi méjèèjì ẹ kà á fún àwọn aráàlú ó sì rẹ̀ kó nílùú ìlú ìlú burúkú yìí ó sì rẹ̀ kó bẹ́ẹ̀ ni wọ́n wà ní àdúgbò pé ọlọ́run wa pa ilẹ̀ ẹlẹ̀ ó pa láṣẹ oníkó sún ilẹ̀ wa sún ó wá sún fún ilẹ̀ ìdúró lọ́bẹ̀ ni pé ìbẹ̀rù ọlọ́ọ̀lá ìdúmọ̀ kò sí sọ́nà pa. àìsí ti tara ìyá ẹ̀rí tó tẹ́lí ẹ̀rí tó tẹ́lí nù kí ni ẹ̀sí wí lórí ẹ̀ ni. ẹ wo ọ̀rọ̀ mímu ṣẹlẹ̀ ẹ wo ọ̀rọ̀ ẹ̀rọ tó fojú wo bíjẹ ojúṣe àti wò ó tẹ̀ bá bíjẹ àti wò ó ẹ̀sùn ẹ̀lú ọ̀rọ̀. òun ló kó bá àwọn kọ̀wárì àwọn kọ̀wárì ìbẹ̀rù ọlọ́run àti ìtara wọn ni wọ́n fi ń ọkọ̀ wárí yìí àwọn aláàrò tó kò wọn náà. nítorí pé wọ́n gbé àwọn òfin yìí kalẹ̀ wọn ò káyọ̀ máa dáràn wọn káyọ̀ máa sọ náà wọ́n fẹ́ tó bá àwọn tó kọ̀wé ṣe àwọn tó kọ̀wé ṣe wọn á bẹ̀rù ìrẹsìlá ti dùnà ọ̀dún gèdè rí o ọba ti jalè ọ̀dún gèdè rí o bọ́ọ̀mù tí ọ̀dún gèdè rí o wọn ò fi màá ṣe tó ti bẹ́ẹ̀ nínú àwọn tó náà bá bí lóṣù jùlá yìí ni. àmọ́tí yẹn bá pàdé orú wọn bẹ́ẹ̀ máa pa wọ́n ni àmọ́tí ti bẹ́ẹ̀. àwọn akọ́tà àwọn tó yẹ fẹ́ lọ́wọ́ wọn mú sí wọn jalè títí káyọ̀ lọ́wọ́ sáfún ẹgbẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n abẹ́sí ni ẹnìkan òun ti fatuwa ó yẹni tó bá lè tó bá dáhùn kàfáàrọ̀ nínú àwẹ̀ erika ló lówó ni ẹ má ní kó tó fara o ẹ má ní kó bọ́yàn o ẹ má ní kó bọ́yàn ẹni kó wọ́n bá wẹ̀ ni ẹ wá ní kálíkà ẹni kó wọ́n tó sàrà ni ìbẹ̀rù lásán ló kéde mà ìbẹ̀rẹ̀ náà àtàkàrà ni. ẹlẹ́gbẹ̀ẹ́ mi kàn fi ìtàn náà bá ibo náà bá gbé ọ̀rọ̀ rẹ̀ sí ibo làná lè gbé ọ̀rọ̀ rẹ̀ sí wà lẹ́gbẹ̀ẹ́ kàmá lónà. àwọn àbá wọn ní ojú ìbòlá àdìlẹ̀ wà ìnsọ́ọ̀ yóò ṣùkùnmí alàlè mọ̀tẹ́dà ẹ̀ka bá jó bíbíà ẹ méjì á fi tara bíbíà ti ṣeun káwá dájọ́ rẹ̀ ìdájọ́ tó lọ́wọ́ gbé fún àkùnjẹ fún ẹ̀yà tẹ̀lédé bẹ́ẹ̀. ẹ̀dùnkún náà sàn sọ wọ́n kó àlùbáwọ́ hù tó ń sọlá ká àlùbáṣe ń ka ọ̀nà ẹ̀ fún wọn àwọn bíbíà náà ń kó síbẹ̀ wọ́n ṣe kó káfìrí bíbíà náà ń kó síbẹ̀ wọ́n kó sára ẹ̀ ní níwọ̀n tí ẹ̀ kó àwọn bíbíà sára àwọn àlùwàlà. ṣùgbọ́n jámọ̀ pé bí ẹ̀ ń bíbíà náà agbọ̀dọ̀ kórìíra rẹ̀ bíbíà náà àgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ndidi àná agbọ̀dọ̀ gbọ́dọ̀ sí wọ́n já màbẹ́ wọ́n ní àmọ́ o ẹ̀yà ti dédé káàdì ti dọ́gbadọ́gba níbi ìdájọ́ àwọn ndidi à. ọlọ́run bá sọ́nà àlùkò hàn kẹrin ní sọ́kùnrin máa ìdá bí àwọn náà kúrú kọ́ wà Hmm? bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ ẹ bá fẹ́ dájọ́ ẹsẹ̀ dọ́gbadọ́gba tẹ́lẹ̀ báwọn èèyàn lò ẹ bá fẹ́ gẹ́rì náà ẹsẹ̀ dọ́gbadọ́gba ni. wàlá yàgòrò máa ń nà kún ṣànà àánà kọ́ọ̀mù àlá àlá àlá tàdílù. àwọn kan nínú yín nǹkan ṣe tí ò bọ́ sí i ìwà tí wọ́n wù tí ò dáa ẹ má jẹ́ ó nínú yín tayọ ààlà débi pé ẹ̀mí ṣe déédéé ju tí wọ́n ṣe ẹ bá wọn lòtọ́ déédéé lo ẹ má wo tí wọ́n ṣe bọ̀t lónìí àwọn èèyàn jọ́ọ̀dù pẹ̀lú táwọn èèyàn ń ṣe ni lò ó fi déédéé Islam bá wọn lò bọ́wọ́n tí wọ́n ń bá ẹni gbèsè yìí lò ó wá sínkù wàhálà tí wọ́n bẹ pé àkọ́kọ́ ni pé ẹlòmíì gangan tí wọ́n bá tí wọ́n ṣe tí wọ́n gbé tí wọ́n fi àlùbárọ̀ gbà lò lórí fún bíbí àní wọ́n àbámọ́dá lọ́dọ̀ fún wọn kò sí òpẹ́ nìyẹn ó bíbí àní tí kò sí àti àwọn tó ń bíbí àná ni àwọn èèyàn ò ṣe déédéé pẹ̀lú ní bíbí à níbi aluwa láwọn àlùbárọ̀ tàbá ti dé pẹ̀lú bíbí à àtàrà là ìyẹn wá kó sí tàǹbà wọn jà lórí kí àlẹ́ ń bíbí àlẹ́ lòun kàn tó ń bíbí àlòun tó bá ti káyọ àlà táwọn sálàfù gbé kalẹ̀ bó ti ní ká dé ń bíbí àlò tẹ̀sí à ń pẹ́ àlùwà náà wọ bàrà ọ̀ ní òsì ìhà ilẹ̀ tó náà wọlé jàmà tó bá ti káyọ àlà ń bẹ̀ tọ́ọ̀lù bí wọ́n ti tọ́ọ̀lù ẹ̀ńtà mọ̀ fẹ́rẹ̀ ẹ̀ ń bíbí àlò wọn náà. sùkúrù wọn bá wọn ṣe ń bíbí à ọmọ bíbí à kọ̀wárì àlámàrí àwọn oníbíbíà ah, torí àsìkò ẹ jẹ́ kí ka ọ̀rọ̀ àfáwà Ibn Taymiyyah rahimahullah ta'ala ọ̀rọ̀ wọn gbajúmọ̀ dáadáa ó wà níbi mọ̀jú fatawa Sheikh Islam Taymiyyah volume twenty eight every page two oh nine. ابن يعني إذا اجتمع في الرجل واحد خير وشر وفجور والطاعة والمعصية سنة وبدعة استحق من الولاء من الموالاة بقدر ما فيه من الخير استحق من المعادة بقدر ما فيه من الشر فيجتمع في شخص واحد موجبات الإكرام والإهانة فيجتمع له ما هذا ومن هذا قليس الفقير وقدت يده بسرقته ويعطى من بيت المال ما يكفي أكله هذا الأصل الذي اتفق أهل العلم أهل السنة والجماعة ọ̀rọ̀ tí àwọn afáàbí òtún yẹn bá sọ gáàlì tí wọ́n lọ pé ọ̀rọ̀ táwọn sọ yìí o ní tí àwọn áàlù súnà tí wọ́n fẹ́ kò ní méjì rẹ̀. bí ẹ bá ní kò rí bẹ́ẹ̀ nǹkan ṣe ń tọ̀ ni fún ọ̀rọ̀ ọdún síbí àyè ẹ̀ mọ rí ọ̀rọ̀ àwọn àfa fún mọ̀ fún mọ̀ kó tiẹ̀ tó máa ń sọpa ìṣedédé dọ́gbadọ́gba ẹ pé nípa ọ̀rọ̀ àwọn ndíbíà a ti sọ pé ndíbíà èèyàn búburú wọn ẹ̀dùgbọ́n ọgbọ́n tuntun wọn àmọ́ ẹ̀ ṣedédé yìí àlámọ̀rí wọn o. wọ́n lọ pé ìdá ìtàmà àfẹ́rọ́ tó lè wá àṣẹ. sábà rí pé ẹnìkan ṣoṣo nǹkan méjì kan pàdé lára rẹ̀ kí náà nǹkan méjì ń khairun wa sharrun. ó ṣeé ṣe kárí ẹnìkan kó jẹ́ èèyàn rí. síntàn a kò fẹ́ akókó náà burú jíjẹ ibi ṣe dáadáa ṣé kí ni rí ló ń sàbúrú. ibùdó yà ni ó lè papọ̀ ẹnìkan. wọ́n jù wọ́n tọ́ à wọ́n máa ṣe à. ó lè papọ̀ sára ẹnìkan ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run lábala yìí wọ́n máa ṣe à. ìtú ẹlọ́run lábala mi. ó kẹ́kọ̀ọ́ ìjẹ̀sìnà ń kẹ́kọ̀ọ́ ìtúndalè kúnnà tó wọ́n ti gbà. wọ́n ní bá tẹ̀ náà. ó lè papọ̀ dára ẹnìkan súnà ẹ̀rù súnà lára ẹ̀fọ́ wá rí dídí àlá náà ojú wa láwa nù. afáwa pọfẹsọ aláró ṣẹlẹbàbọlọ wọn sọ̀rọ̀ kàńgbà kan ọ̀rọ̀ yẹn ìlú ọ̀rọ̀ lélẹyìn mo tún wá bá ọ̀rọ̀ pàdé dáadáa dáadáa. níbi àwọn tí àwọn àfa. àmọ́ ìṣòro tá a ní bẹ́ẹ̀ táwọn àfa jẹ́ pé ìṣòro yìí pẹ̀lú àwọn àfa wa á ní bàbàrà àti kàkó fún àfa. àwọn àfa dúdú bí àfa dúdú bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ áfíríkà ni àbí nàìjíríà ni a máa ń kí a máa ń ọ̀rọ̀ wọn àyè ká fún kìí pẹ̀sùn ọ̀lọ́dọ̀ wa bíi àwọn àfa sọ̀tọ̀ kò sí kò sí kò sí ìsìláàmù gbẹ́yìn kankan kò gbé bàbàrà kò gbàgbọ́lé kankan fún àwọn. èmi ń kan o ọ̀rọ̀ tí àtàwùtò ní bá sọ tó pé jọmọ lábáwá ẹ gbẹdọ̀ fọ́ra lórí. nígbà tó yẹ pé ọmọ dúdú wá sọ owó ẹ̀ ẹ wá gbogbo tì í gbogbo ń bọ̀. Ṣẹ́gbẹ́ ti dè é. Wọ́n sọ̀rọ̀ fún kílọ̀tù ní gbogbo náà. Ṣé a lè rí ẹni tí ń ṣe súnmọ́ nínú ẹlẹ́gbẹ́ ni? Ẹ gbọ́dọ̀ wà ní ẹlẹ́kọ̀ọ́ máa ń gbẹ́lẹ̀ tẹ̀. Ṣé a lè rí ẹni tí ń ṣe súnmọ́ nínú ẹlẹ́gbẹ́ ni? Ọ̀rọ̀ oṣù bá bá kan ló ti lò tán. Ṣé o lọ sí ilé ẹlẹ́gbẹ́? Ṣé táwọn burúkú lélẹ́yìí? ẹni wọn atájú ọ̀rọ̀ yá ẹwà burúkú tí ó yí ọlọ́rọ̀ bá wá ẹni tó lọ fi kà ẹwà tí kò tẹ́lẹ̀ àfọ́n lẹ́sẹ̀ yìí wọ́n ní ìdá ìtàmà rọ́gbìnà wáhì súnmọ́ tó wà bí dà. afáwa òfin mi rahman allah ta'ala wọn á sọ̀rọ̀ kan tó gbọ́ tó fẹ́ sọ yìí. wọ́n ní wọ́n sọ nípa àwọn tọ̀bílíkì wọ́n àti tí wọ́n ti ó dá lórí àwọn tọ̀bílíkì tẹ́ẹ̀rí wà láì ó yẹ kẹ́ ẹ̀ máa tẹ́ẹ̀rí ẹ má jà máa fojú kan wo òkúra máa gbogbo wa ti jẹ́ alámọ̀ rí ẹ̀sìn ẹ̀ fojú kan àwọn ẹ̀mẹ́fẹ́ ń wò wọ́n làwọn ti ń ṣẹlẹ̀ ẹ má jà wọn kí àtúrẹ̀ jẹ́ kan máa ẹ wá ojú kejì náà ẹ ti kátúrà kan bí ò bá kátúrà kan gbà míì ọ̀rọ̀ tí ì sọ nísìnyí bí ẹ bá gbọ́ láàbọ̀ pòfẹ́sọ̀ mọ́ẹ́kọ̀ fún kìtìkì yìí ẹ̀fọ́ bí se tún máa lo ẹgbẹ́ bí mo máa bọ́ ń dídí á lò da ẹ́ sí àwọn àwọn àfa àgbà tó ń dídí àpọ̀lù kan kí ẹ wá dákẹ́ bá wọn kí ẹ má gbọ́kọ̀ fún kìtà táwọn àfa àti ẹgbẹ́ bí mo fẹ́ máa gbọ́ a wá kà báyìí bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ahá ẹ̀ ìkókò bíbí àtúkà ìtàfàbà sọ tó bíbí àyè kìí fi wọ́n tẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó bá lọ wọ́n bí tí wọ́n ti mú ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n kọ́ jù tán lò yìí tó bá lọ mú ọ̀rọ̀ tí wọ́n gbẹ́kúrẹ́ sọ yìí ọgbà mẹ́. àwọn máa ń ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ ìmúdí àlẹ́. àbáwọ̀ òṣèlú rahimahullahu ta'ala wọ́n wá ṣe bá àṣìyọ náà lórí àwọn tẹ̀bílíìgì ni ṣe bá ń tẹ̀bílíìgì bí bá rí ta ṣe náà ẹ̀sẹ̀ tí wọ́n lù ú. wọ́n ní ẹ̀sẹ̀ tí wọ́n lù ú òun náà máa ń tẹ̀lé àwọn tẹ̀lé káàkiri. dókítà tó àgbẹ̀bí ṣáájú tàfà ṣe wọ́n ẹnìkan bèèrè pé tí yẹn lè máa tẹ̀lé àwọn tẹ̀lé jáde. mo ní fatuwa yìí bí ẹnìkan bá gbé ṣé wù yìí wàláì gbèsè ló fẹ̀ pé ó kò ní bíbíà. wọ́n á sọ pé a èèyàn lè máa tẹ̀lé wọn jáde ìjáde wọn. àyàfi ẹni tó bá jẹ́ tó ń bùrẹ̀ ẹ̀yìn wọ́n ti àyàfi tẹ̀lé wọn jáde èmi wá bèrè àwọn èèyàn wa pé níjọ́ tí ibùdó sẹ́yìn àsọ̀rọ̀ yìí kí lè rí àpàn àwọn ọmọ tó ní wọ́n jẹ́ náà fún wa ṣe ìgbọ́rọ̀ burúkú tó ń sọ wọ́n lè ẹni bá ní náà ó máa tẹ̀yẹ́ tó burúkú jáde àwọn ni ah, wọ́n ti sọ míì wọ́n ti sọ míì òun náà sọ òun míì tó wọ́n á sọ tó ló parẹ́ tó lè ní ìmọ̀ tó ti sàkọ́ ẹ̀rọ ẹlòmíì mọ́tí o èyí tó wọ́n á parẹ́ òun ni mò sọ lọ́wọ́ yìí wọ́n ní wọ́n sọ nǹkan àtẹ̀bí ṣé wò ó sọ pé tẹ̀gbìn jìdá kọ́dà ìfáàtà tó kọ́kọ́ ṣe náà tó fi ní òjò ọ̀tẹ̀ náà jáde kò dáná ìṣòro nù àmọ́ tábà lẹ́nu tó ṣe òní òní ọ̀rọ̀ tó ń sọ ìgbà o òkú ní ìṣòro tó fi jáde ńbẹ. ìdánilọ́ba fún pòfẹ́sọ̀ aláró fún òfìlè òmùnà. náà wọ́n á sọ̀rọ̀ ìkọ̀bí wọ́n á mú ẹnìkan jáde tó lọ nbẹ̀rẹ̀ ìgbà tí sọ́kù jáde kankan parí abọ́là wọn wọ́n á pa ẹnì kan gbọ́dọ̀ òfò ní pé bàbá yìí náà àwọn òfò gbọ́ òwe bá tẹ̀lé wọn lọ. ẹ̀gbọ́n tí wọ́n ń sọ́kù náà wọ́n á bẹ̀ ìkọ́sọ̀ lọ́wọ́ ẹ̀nìyẹn pé kí wọ́n máa ń ṣe báyìí ọ̀nà ńlá sọ bàbá báyìí gbọ́ ọ̀nà ńlá sọ ṣe báyìí ọ̀nà ẹ̀sà àgbọ̀lọ́wọ́ adúlé o láti nínú kí ni ti máa ń ṣe bàbá ìfẹ́ ń gbọ́ ń lọ tó ń gbọ́ ọdún gbàgbọ́ sí lápẹ́ ẹ sì dákẹ́ kí iṣẹ́ wù sọ pẹ̀lú ń tá a bẹ̀ lọ́wọ́ tẹ ikú wọn ló ọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ èyí ti bẹ́ẹ̀ èyí ti tẹ̀gbọ́ ìbò tiẹ̀ kí wọ́n ní ìyàtọ̀ mú ọ̀rọ̀ yìí pẹ̀lú kẹta àlẹ́ ẹni tí ń ṣe súnà nínú ìlú gbogbo àlẹ́ kò tí ọlọ́wọ́ àdúgbò òun ló fi jẹ́ pé afọ́ ah, ah, àwọn nígbà tí wọ́n sọ̀rọ̀ pé pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ orí tútù àti orí gbígbóná púpọ̀ ẹ máa yànnà náà rẹ̀ kágbàlagbà ni o ọ̀rọ̀ ọmọ pìnọ́sì sọ lẹ́bàá tó ń bí nígbà wo bí yọ̀rọ̀ pé wọ́n fẹ́ pé ìfúnà ẹ dákun ìgbà tá a sọ Yorùbá jáde báyìí ẹni tá a sọ Yorùbá jáde báyìí tí ò kí yà sí kí ni ìlú wa kan tí wọ́n ìfẹ́ lọ́ba tí ò ti dàbà rẹ̀ lóye. àpò tí wọ́n sọ pé ẹ̀ńsú náà làwọn ẹlẹ́gbẹ́ táàlẹ́ lẹ́ni tí ń ṣe súnmọ́ táàlẹ́ nínú ẹlẹ́gbẹ́ ni sòwò náà nígbà tó ní àkọ́yà yẹn pé ìtàgbà ṣe rọ́jùmọ̀ wáṣẹ̀ tí nǹkan kan bá papọ̀ sí ara ẹnìkan ṣoṣo wọ́n ń kà dáadáa ló papọ̀ ń ṣe dáadáa tẹ́sí ni a ṣe nítorí ń ṣe àwọn aburú tẹ́sí ni ká máa ṣe kó wá ń mápò ju àwọn wa wọ́n ní mápò ju rẹ̀ ń tẹ̀ láti ọlọ́run kò tẹ̀ láti ọlọ́run ń ṣe túmọ̀ láwọn àpẹ̀ kan yóò ṣe bíbíà wọ́n ní tabá àwọn báyìí ìtahak ẹni ilé ẹ̀tọ́ sí nǹkan ìtàlú wa ibi tí ọ̀rọ̀ àlùwàlá ìwàlùbà wà ó tó ń bí kí àti yàtọ̀ sí kékeré nù. ìsàkọ̀ nínú ìlú wàhálà ó lẹ́tọ̀ọ́ sálákọ̀ọ́kọ́ kí lákọ̀ọ́kọ́ dáadáa tí ń ṣe ó lẹ́tọ̀ọ́ rẹ̀ ìgbé rẹ̀ ń bẹ lọ́wọ́ ó níwọ̀n ká bá a lò pẹ̀lú ìfẹ́ nítorí àpèjì ìlú jẹ ni. àpèjì ìlú jẹ ń gbìyànjú níbi súnmọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún ní ẹ̀tọ́ sí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì àlọ́ àpẹẹrẹ rẹ̀ ló di wọn àbújọ rẹ̀ ádá wa nsọ́ dédé tí ẹgbẹ́ bá jẹ́ fún ọgbọ̀n ọ̀ṣẹ́ nìyẹn pẹ̀lú gbogbo yà tàbá sọ̀rọ̀ wà láì àtàrí àlàmájọ náà ọba ìlú sì jìyà ẹ̀ tọ́lá rẹ̀ ló mú fún da ẹgbẹ́ yà lónìí kò tún tó kàn wá ẹnṣú bí àti tẹ̀bílì láàrin èmi àti ẹ dípò kan náà wà. bọ̀dọ̀ bá tẹ́lẹ̀ mí gbogbo máa ń bá tẹ̀bílì yìí lọ. yóò rí mùsùlùmí lóòótọ́ mùsùlùmí náà lóòótọ́ ẹ ọ̀rẹ́ ó fáwọn gbọ̀n ní wọ́n kò fún lẹ́lẹ̀ yóò sì sálámà sí torí pé lẹ́yìn tẹ̀bílì yìí ni kò ní sálámà sí ẹ lọ́kùnrin ta ni dáadáa pọ̀ lára jù náà lórí àti lóòótọ́ at least ọdún lẹ́yìn ọdún lẹ́yìn ọdún lẹ́yìn ọjọ́ lẹ́yìn táwọn ìgbàjọ́ ìlú ìpàdánù kan. ẹ̀gbẹ́bí ń ta sòtẹ́ eléyìí ọjọ́ ẹlẹ́ káyọ̀ alálẹ́ àti ìmọ̀ọ́sẹ̀ dédé pẹ̀lú mídíà. sọlọ́jà fi ìtara àti kínní àti ìbọ̀wọ́ lóun tí ò ní máa ló káwọn fi bá àwọn mídíà lò. wọ́n ní àwọn méjèèjì ẹnì kó níbi kọ sàpọ́nlé fún yóò níbi àpọ́nlé tó sì tún níbi kọ yẹ̀yẹ́ rẹ̀ ọ̀pẹ̀lẹ́ nítorí pé ó jẹ́ mùsùlùmí tí ń kó tẹ̀lé àwọn súnmọ̀ kọ̀ọ̀kan la yóò àwọn ni yóò máa wá lọ́kọ̀ kan wọ́n ti máa gba àbùkù lẹ́ẹ̀kan lọ́wọ́ ọ̀dọ́ gbogbo fún àwọn eré tí ń tóbi gbogbo àbùkù rẹ̀ wọ́n bí <laughs> bò wọ́n ní wọ́n kanáà dàkátà yìí sọ́ọ̀rì ẹ̀yìn gẹ́gẹ́ bí ok tó bá rí kanáà dàkátìrà yìí ẹ̀sìn ìjà àríkẹ́ kọ̀rẹ́tì mi ń bẹ̀rù bọ̀ pọ̀ sí rí pásítọ̀ tó ń bẹ̀rù bọ̀ ta ló gbà fún ta ló bẹ̀rù gbígbá ẹni yìí tẹ̀lé ìgbà pálí ẹni yìí sì ní gbìyànjú àbùkù ah, tó rí àlùwàlá wàlùbàrọ̀ òrùkú tó ah olóhùn kò rò kò rò pásítọ̀ ọ̀rọ̀ nípa ti wọ́n mẹ́rin àárín. ẹgbẹ́ ní àwọn àfọwọ́rẹ́ ń bíbí àlérí bọ́tẹ́ ẹ má gbà kan àlà. àbúká ṣe dédé bí ò bá ṣe dédé wàhálà táwọn kọ̀wárì kó sí ẹlòmíì ìfẹ́sí kọ̀wárì yìí mẹ́ra rẹ̀ bí àwọn kọ̀wárì àwọn kọ̀wárì làwọn báyọ̀ lọ hundred hundred nínú kọjá hundred àbúkọ jẹ́ zero ni lọ́dọ̀ kọ̀wárì gbọ́dọ̀ kí wọ́n sọ ọ̀pọ̀lọ́ alágbájá tó tún mẹ́rin lòtọ́ ẹ̀rín lòtọ́ ẹlòmí ò tẹ̀ mọ́ tó dòkòrò ọ̀wáyé. kì í ṣe àwọn èyí yìí tó súnà ẹgbàgbà ẹbí dà ní dáfà ẹbí dà ní bí kí n dígbà tí wọ́n ṣe. wàláì ẹnìkan ló challenge ẹnìkan jọ náà ló challenge ẹ̀ bí wọ́n tajà fún wọn ni ó wá jẹ́ ọmọ tẹ́ ẹ nìyẹn ó jẹ́ ọmọ tẹ́ rẹ̀ ó wá rí i pé ah wọ́n tí wọ́n náà bàbá ó sàwọn lọ́wọ́ wọn tó jìyà lọ ni ó ti kọjá láti báyìí nígbà tó bá kọjá láti pé bí bàbá yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ kò kí wo kò lóyà fún orí mi bàtú padà wá yá mo wá dúró ó wá padà wá àwọn àlékún mo wá dààmú kékeré adé bàtú sálámà ti fún ẹnìyẹn ti rà ọ jáde ẹnìyẹn wá pè mí wọlé lọ ẹni ló dùn mọ pé òun lòún pa láti ẹ̀fẹ́ rẹ fún un òun nítorí wàá fi lè lọ tó bá ti lè lọ sálámà sí ìjọ rẹ bọ́ yà nínú ẹ̀wọ̀n nǹkan lórí kó kí lọ́ọ́ bá bọ́ wọ́n wá bèèrè lọ́rẹ̀ pé kí ni àbá yìí ṣe fún ọ kó ló wà láìla àti ìkó ìdọ̀tọ̀ báyìí ìṣe ń bíbíà ni àfa àbá wà ní ọba jíjẹ́ bíbíà náà ni kí ni bíbíà àfa yìí tọ́ ọlọ́mọ sàmọ́náyà o tó ọ̀rọ̀ àfa nìyẹn tó ṣe é ṣe kí ẹ rí ẹni tí nǹkan méjì papọ̀ ní ara rẹ̀ báwo lẹ́sẹ̀. wọ́n wọ́n ní fàtàkì lẹ́hùn mìíràn hàdá wọ́n mìíràn hàdá. ó lè méjèèjì lè ó lè papọ̀ sí ẹnìkan ó mú yìí èyí tó dáa èyí tó dáa náà ń bẹ ní ara rẹ̀ wọ́n á má kó ju wa wọ́n ní kàlíìsì ibi òfin ní àlọ́ yọ ó ní dàbẹ́ bí oye alfaqir aláìní ni ìtò sùn débi ó lè tó lọ fi jalè ojú yẹn ló wà lọ ó wà lọ gbé àwa tó gbé ó ti ní sọ́ọ̀bù ó wá gbé pé wàláì ìtàwọn ọdún ìjẹni wákàtí rí ọ̀dà tí kò fún gbogbo nù turku jalè ẹ bá gbé ọwọ́ ọ̀rọ̀ mi o ọ̀rọ̀ afáwa ibò tí mi ọ̀lẹ̀ ẹ̀rù ọ̀tá wọn. wọ́n ní wọ́n ní iná ha nàgbèdà àwọn oníbíbí àti ẹ̀rí òun lẹ́yìnsù àlẹ́ àdárọ̀jà fi wá àhìdá. àwọn bíbí àwọn sí lórí lẹ́kọ̀ọ́ náà bíbí àjù àwọn lọ. sẹ́rí mùsùlùmí ń sún náà bí àti wáyé òní ẹ̀ máa nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan nínú wọn. ẹ lóògùn wọn bíbí ààrẹ ni wọn ẹsẹ rẹ ẹ sì máa rẹ lóògùn wọn. wàláyé orí òun àwùjọ táwa yìí sí. ẹni tí ó ń pẹ̀tẹ̀ mọ́ra àmọ́ tó lóun jà fẹ́sẹ̀ gan ẹ̀sìn yìí mọ́. bíbí àníwọ̀n bẹ́ẹ̀ ó kí sàn kan tó ń bá rẹ̀rìn ó mọ orí bá àwọn tó tó bá rẹ̀rìn pẹ̀lú àwọn tó tó tó àwọn ènìyàn àwọn àrùn nẹ́ẹ̀tì àwọn àwárùn nẹ́ẹ̀tì tó gbogbo nǹkan níbẹ̀ lára wọn nígbà tó jẹ́ àbí oúnjẹ gúgú oúnjẹ fọ́gbọ́n oúnjẹ mọ̀lúbì oúnjẹ ogun ẹ̀ tó bá rí ohun súnmọ̀ tó kọ́ jọ kálàfà ara wọn níbi mọ́sálà kan tí ò tó nǹkan tó àbúrò àjọ àtàlùkọ́ tó kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ máa ṣe déédéé wọ́n ní àwọn mbbi yìí ليسوا على درجة واحدة ففيهم المبتدع كافر ببدعته إن دمهم بديا كيف بديا لو سألوا أما بديا يصير كافرين وفيه الفاسق بتلبيت بها إذن بين وانقنا بدية بكافرين ìwọ̀n ló ìgbà ẹni fi ìbálò wọn ajínigbẹ́bà ti fún àmì ìdìkú àlùbáwọ́rù sẹ́bà ń fáwọn méjì kò bọ̀ ìgbà kan náà ìkan ò ní bí alùwàláhù wàlùbáwọ̀ méjì yóò ní bẹ̀rẹ̀ rẹ̀ ìkan nu wọn ó sì ní bẹ̀rẹ̀ kan àlùbáwọ́rù rẹ̀ torí pé ikú tí ẹ ti di káàpì yìí o wọ́n sì bá a lo ọ̀sán bákan náà wàfíìhìn àdáyé ilé ìhà ń bẹ́ẹ̀ ní àwọn bíbí àyè ẹni tó pé òun tẹ̀lé ń pèpè sí bíbí ààrẹ ni wọ̀gẹ́rì dáàyà ibi ìgbẹ́ ni wọ́n tó kò fún bíbí bóò lọ sí etí àwọn méjì bá tó kò tó ṣe. ìdájọ́ méjèèjì yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá rí bẹ́ẹ̀ ìwọ́ tó jẹ́ mùsùlùmí bọ́ọ̀sì báwọn náà lò gbọ́rọ̀ yàtọ̀ sòrò lẹ́yìn sábà lọ wo mọ́tàhábù jùmọ́ọ̀hù hàlì súnmọ́sì ẹ lọ ti afárá tàhàwíyà ṣe é abẹ́mọ́ abalẹ̀kẹ́ ọlá nígbà tí ká gbàgbọ́ yẹ súnà àlékún ìsúpayà rẹ̀ mọ́tà tó fún wọn náà aláìláì nàmà nǹkan tá à ń sọ látàárọ̀ à ń sọ nípa àfikọ́tù alùbàwọ̀ alùwàlá alùbàwọ̀ àfi ká mọ pínpín jẹ́ alùwàlá alùbàwọ̀ èyí ká gbọ́ yé dáadáa bí báwọn sálàkùn wa ti gbọ́ yé bá a bá gbọ́ yé báwọn sálàkùn wa ti gbọ́ yé á lọ kó sínú nǹkan mi àwa gbọ́dọ̀ jó ń bí bí àtàbà sọ̀ra àlùwàlá òun ká nífẹ̀ẹ́ ìpìlẹ̀ rẹ̀ ká nífẹ̀ẹ́ mọ̀mẹ́ni ká nífẹ̀ẹ́ sí ọlọ́ àtàwọn tó máa ń tẹ̀sẹ̀ máa ń ṣe máa ń tẹ̀sẹ̀ ọlọ́ àlùbárọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé níbi àwọn ìkórè àwọn kékeré tó wọ́n ṣe. ó kà tó padà yá táwọn bíbí àgbé bíbí àjáde làwọn àfáà ń gbé dájọ́ àlùbárọ̀ ìlú òun bíbí àlérí tọ́lá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbí àtàwọn pé irú Abdullahi ibn Abbas kọ̀dàríyà ni wọ́n kọ̀dàríyà ìpìlẹ̀ làwọn takò òun ni lásìkò wọn lò táwọn lò ní ìwọ̀n gbọ́rọ̀ ló fún bíbí àti pàtẹ́sùbá ọ̀gbọ́dọ̀ ló fún bíbí fún bíbí àti ṣe ẹgẹ́ gan ọ̀gbọ́dọ̀ ló fún pé obìnrin pé láti fi sọ pé kọ̀dàríyà ni wọ́n kọ́ wá fẹ́ kọ̀dàríyà àti tẹ̀bí gbọ́ra wọn tó kọ̀ dàrí àwọn nǹkan tó fẹ́ ṣe wọ́n ti ṣe àbúlá ọgbọ́n ọmọ ó ní ló máa ti ṣe tí gbogbo ilẹ̀ yìí tó bá jẹ́ tó gbóògùn ní kí wọ́n mú kẹ́hìn sọ́dákọ̀ ọlọ́run nígbà lọ wọn ó dùn àwọn àti kọ́dá kọ́dá di dídí àwọn ilẹ̀ ní kọ̀dà bí wọ́n ti ní ìgbà kọ́dà lágbọ́ láti ní yúnú ní kọ́dà wọ́n lẹ́nu yúnú ní kọ́dà láti ní yúnú ní kọ́dà kò dá orígun mẹ́fà sí ìsìlámù oní tí ègbò ọ̀sá koríko kan bẹ́ẹ̀ oní kádàrá wa ẹni tó wà kó ni àtẹ́jẹ́ pé bíbí à ìfàtẹ̀sí bá ìfẹ́ mòlúdì ẹ́ bákan ni dáa so léyìí òun lágbọ́nà gbàgbọ́ yìí rẹ̀ tí o bá ti gbàgbọ́ yìí rẹ̀ táwọn fi ojú kan táwọn fojú kan bíkọ́ máa ń dùn ní pé àwọn èèyàn torí pé ẹsẹ̀ káwọn èèyàn ṣe ìjọba yìí tẹ́lẹ̀ sọ̀rọ̀ àlùwà láràlùbàrọ̀ ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bó ti ẹ̀kẹ́ ìṣàlàyé rẹ̀ àwọn ẹ̀kẹ́ ìṣàlàyé fún náà àwọn ọ̀nà ìpínlẹ̀ àpá àlágbájá àmọ́ tó ti kábà tí ọjọ́ ìpínlẹ̀bù yìí ọmọ kan bẹ wọ́n fẹ́ pàdé ìgbà yìí ló wà á padà pípé ìgbé náà sálà sáfẹ́ pàdé lídíà òun pàdé lídíà òun padà ní ìgbà ìpàdé àdìgbà pé kíkà ní òun pàdé tìtánì ni. ṣètò bọ́sẹ̀ ló gbà nínú bíjà wo lẹ́nu yẹn nínú bíjà wo ló kọ́ sí ẹ máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn kó bá da púpọ̀ gbàdúrà yá ìmọ̀ rẹ̀ ni òmìnira yóò padà sú ọ. àlejò pé ẹnìkan ẹ̀sùn lè sún ọ̀nà wọn yóò kù gbàgbọ́ tó tẹ̀jú kẹrẹ́ à kò bá kò bá kò bá sámá àwọn àti sámá ni yóò kú yóò padà sú yóò padà sú ẹnì kó o fọwọ́ yẹn dídí àlẹ́ rí o ẹ jẹ́ ká ní nsọ́ọ̀ lórí àwọn dídí à síwá ní sè a gbọ́dọ̀ tayọ àlà tábàdì tayọ àlà irú àṣìṣe táwọn kọ̀ọ̀rọ̀ àdúgbò kó sí àwọn náà kó síbẹ̀. àwọn kan wá rí wọ́n ti àti jù lórí àwọn ẹlẹ́ṣẹ̀ méjì pé wọ́n kóra ẹ̀ṣẹ̀ wọn wọ́n fẹ́ kí wọ́n ibi tí ọlọ́run bá nítorí ọlọ́run bò wọ́n àwọn ajíṣẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ẹ̀ tí kò rí bẹ́ẹ̀ o àwọn èèyàn ibi tó ọ̀rọ̀ wọn dé má jẹ́ kọ́ni ó gbálẹ̀ ó sì fún ẹbí ó sì mú ẹbí sẹ́ni kan ó gbálẹ̀ ó fẹ́ ẹbí náà ó tó fọwọ́ tó. èèyàn ló bẹ́ẹ̀ rí tẹ̀sí òbí wọn bí wọ́n gbèdé oníkẹ́gbèdé má dùkù mẹ́rin tó lè yí má lékún. nínú nǹkan táwọn afáfẹ́ ká gbé sáà sọ sẹ́yìn ni pé tẹ́ẹ̀rí àwọn oníbíbíà ìnífẹ̀ẹ́ àlùwàlà láàyè dì bìlìbìlì wàlà yẹn kú bìlìjàfà ẹni tó ní ká nífẹ̀ẹ́ sí ìfẹ́ òun ò gbọ́dọ̀ lékún nítorí pé ó ní dáadáa tí máa ń ṣe fún ọ pásínà dáadáa kan ṣe fún ọ ìfẹ́ òun gbọ́dọ̀ tayọ rẹ̀ torí pé rẹ̀ sí ni ìfẹ́ òun ò gbọ́dọ̀ dínkù nítorí pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ kòkòrò kan tó bẹ́ẹ̀ náà ni níbi àlùbáwọ̀ náà ọ gbọ́dọ̀ gbogbo ìwà ìwà ìwà tí o ti dáadáa o ti fún àbí o ti sáfà rẹ ọwọ́ àtòrí olóyè omi nítorí ẹ̀kọ́ gbé eh, bàbá ọ̀rọ̀ rẹ̀ nítorí ẹgbẹ́ sí ọwọ́ àtúntò háyà ìdúrà náà lọ. ọwọ́ nígbà tí o sọ̀pọ̀ ti àwọn tó wù ní níbi kéde abiola ọmọdé fún alágbọ̀nyẹ ti أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Fẹ́rẹ́ adìdí, ìṣẹ́gbọ́n àwọn láti bèèrè ìṣàlá. One, two, three, four. Ìjọba àwọn ọkọ̀ ìyàdí. Náà. Jazakumullahu khairan. ṣé ẹ rí a lè rí àpẹẹrẹ ìmọ̀ mú àpẹẹrẹ wá àwọn ìdíjà tá à ń bá lò lágbègbè àwọn ẹ̀kọ́ síra wọn. ibò inú àwọn pẹ̀lú ta ni pé àwọn ẹ̀yà sọ̀rọ̀ ìkọ́ aláfojú ilé tèyí àwọn ẹ̀yà sọ̀rọ̀ tèyí. rìpọ́tù náà àpá tó máa gbélé àwọn ẹ̀sìn wá ní nílẹ̀ lábáwá a gbọ́dọ̀ máa gbélé àwọn ẹ̀sìn wá ní tiwájú àyè. ìyẹn mú wọn yàtọ̀ so ìlú káwá níbi lẹ́bù sí àmọ́ kásí alágbájá tó sọ́kọ̀ ìwà ìfowá nílé yìí kí ni a fẹ́ gbé lérí àwọn tí ó wà lẹ́bù àyẹ̀ náà èyí ó èyí nǹkan ṣẹ́gi àti kí ni wọ́n ti ṣẹ́yìn àti àti ètò èyí ti bẹ láti gbé èyí ti bẹ láti gbé tiwa seven day wọ́n lè yàtọ̀ àwọn làwọn mọ̀ seven day ẹnì kan ní àkọ́kọ́ náà àlejò kó ti wà àti nǹkan jọ̀mọ́ bọ́ wà ní ìṣòro òṣèṣe àṣìlè mọ́jọ́ ṣe dáwà papọ̀ èyí ò tètè àmọ́ táwọn sọ pé ìbálò wa pẹ̀lú tiwọn gangan tẹ́gbẹ́ nínú ìfìkẹ́ hàn sí wọn ó fẹ́ ṣe àkíkọ́ ní tiwa pè mí ìwò ní kí n máa lọ tó pé ìjọmọ ìyá ẹ̀sìn ti wà ń bẹ̀ mo gbọ́dọ̀ lọ àti wọn fẹ́ ṣe wá àti wọn ò ní mọ́jọ́ kó mẹ́ ṣẹ́gbẹ́ ó ti mú lẹ́gbọ̀dì àwọn méjì ń bẹ ẹgbẹ́ pé ndidi àni wọn bọ ẹ̀ẹ́dì gbogbo wà sí wọn ṣẹ́gbẹ́ ó dìpẹ́ndì bí bíbí àwọn òní mẹ́rin ló ṣe rí lápòjú omi ti bóyá ẹni nígbàjọ ń ṣe àwọn tó ń tẹ́ tí wọ́n máa ń ṣe bí oṣù bí lápòjú omi ti ṣẹ́gẹ́dì sí ó jù òkú bí wọ́n ṣe àwọn ṣe wàlúmọ̀ kìíní ó sì jù kú bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ wọ́n ṣe tààdà mí ákìdù nìka wọ́n sì ló pẹ́ sọ̀rọ̀ náà ìmọ̀ lè gbọ́ ó fọ́tẹ́ ẹgbẹ́ wu ọ̀gbọ́n ṣe tí lẹ́sùn tó ń wà á lè fi wẹ́ tó jẹ́ bí ẹlẹ́gbẹ́ tó ń tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ ìdí àwòsùn náà ṣẹ́gẹ́dì sí mo tó bá pẹ́ ẹni yá ìsọkúsọ ni wọ́n ń sọ níbi títí ń sọ yìí o táwọn àwọn òkú ní alágbáyá náà ṣe bẹ́ẹ̀ tí ìyẹn wà ní àdìsí bẹ́ẹ̀ ṣẹ́gbẹ́ tó ṣe so ibi ìhun tẹ́ sọ yìí bí àpẹẹrẹ nífẹ̀ẹ́ jẹ àpẹẹrẹ bẹ̀rẹ̀ àpẹẹrẹ tó bá mú wá nísìnyí èyí tí ń bá rí ti bá mú wá ó ṣeé ṣe kó má ṣe dédé ètò ọlọ́dọ̀ tó wá nígbà tó ń sáà sáà sọ tọ́ba ti káàkiri tó ní ìwà ní ní ìwọ́kẹ́ ìdáta gbogbo ra wọn sẹ́fẹ́ gbogbo gbogbo ra wọn pẹ̀lú àpẹẹrẹ tí afáwa òṣèlú rahimahullahu ta'ala mo náà mú wálẹ̀ kankan náà wọ́n kàn ń tẹ̀lé wọ́n kàn ń tẹ̀lé wọn káàkiri ní láti tàbí nìbọn ọ̀rọ̀ tí ní ara wọn ẹ̀yìn òrí ẹlòmíì lára wọn tó jẹ́ orin káàkiri tó lè lórí àwọn ìdájọ́ tí afá sọ yìí sòyìn lẹ́wà mọ̀mọ́ bí àwọn àtòkọ̀ yìí bó ṣe lè rí bọ́ọ̀tì nítorí àwọn tó àtúntò pé ẹ mọ̀jà ká gbọ́dọ̀ gbólẹ́gùn ọ̀sìn kò káàkiri zakatu akéde àwọn olóògbé bẹ́ẹ̀ sẹ́gẹ́tì sí kọ́lá wọn ní akásálámà wọn ní sálámà sí ó sì lẹ́dọ̀ sálámà tó kásálámà sí kó sálámà sí wa kásálámà tá a bá rí i pé ìmọ̀ sálámà sí ó lè sàǹfààní fún ó lè sọ̀pẹ̀ sẹ́gẹ́tì bàtú kókó ní sàǹfààní bàtú ní sàǹfààní ò kéye wá ọ̀nà mi bẹ́ẹ̀ ló tún lè fi sọ àwọn ìlara kó lára rẹ̀ wọ́n náà wọ́n ta àlàyé sọ̀rọ̀ náà. gbọ́rọ̀ yìí o kọ́lọ̀ kó sàmànà wa. àṣẹ́rí ìgbàlú nìkan máa ń sọ fún àwọn èèyàn ni pé kí ẹ lọ wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn pàtàkì púpọ̀. tí ẹ bá ní ìmọ̀ sí tuntun gbọ́rọ̀ àwọn àfà tó bá yá tí má tẹ̀ ń gbọ́ kan lónìí rẹ pé bẹ̀rẹ̀ lókìtì yóò fara lè máa jọ ọ́. ṣùgbọ́n ẹni ẹ̀ǹkọ́ ọ̀jẹ̀ kó lọ ló kéwú nínú kọ̀ọ̀kan ìfẹ́ ni fún mọ́ ìlànà kó lọ kéwú kò bá dà púpọ̀. náà nọ́mbà tírì ọ̀sánàfúnà. Ṣé ìgbọ́ yìí dáadáa? Amẹ́lá.

Ah, ó fẹ́ sí pé ó fẹ́ gan bọ̀dù tí màá sọ fún yín ni pé tẹ́lí àgbọ́yé gangan ni problem ẹlòmíì ò gbàgbọ́ yín súnà yìí kọ́lá ẹlòmíì ò lè tọ́ka sí pé ẹ tó kọ́ mi súnà rè nínú àwọn tẹ ká tẹ kàkálẹ̀ yìí ẹ bèrò pé ta ló tẹ kọ́ súnà wọ́n sì jẹ́ pé sẹ́rí bí ẹ ti kéwú bẹ́ẹ̀ lèyìn máa ń kọ́ súnà máa ń gbòkó kọ́ ni ẹnì tó ń gbọ́ kan ń ṣe wá sí lọ́wọ́ ó ń sẹ̀kú lẹ́yìn bàtà ni ó ní síjàmbá bá lóun fi tẹ̀sí nílẹ̀ lónìí tẹ́bẹ́tẹ́sì kọ́nà tó lè gbàtà lù sùn lẹ́ni àwọn ó péjú òkú báyìí ṣùgbọ́n ìdòkọ́ táwọn àfáà sùn lẹ̀ báyìí fún odidi ọdún mẹ́sàn-án káwọn tó lè gbàtà lù sùn lẹ́ni òun wá bẹ̀rẹ̀ pé ìgbẹ́dùn wọn kò lẹ́yìn rẹ̀ ọdún mẹ́rin lọ́dún gbogbo náà àpá àtọ̀kọ́ sí náà kò tún jù kò wá bàkẹ́ tó jù kó ọ̀rẹ́ lójú kọ́ sí náà that's the problem. ìyẹn lè ṣàṣìṣe bí ọ̀rọ̀ ṣẹ́wọ́dìdì ìgbà mi wọ ẹlòmí ẹ̀ látọ̀ náà bá ga bí àwùjọ bá ti rí mò ń sọ̀rọ̀ bí olóòtú mẹ́lòmí. sọ ìdí ìmú ìpẹ́ ó ń bí díà ní nǹkan lágbára ni ẹ but ìṣẹ́jú mi ń bẹ̀rẹ̀ pé kọ́dà ẹ̀rí méjì mẹ́ta lára rẹ̀ ẹ̀rí lọ́pẹ́ ló bíbí àrẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ló bọ̀rọ̀ yí àwọn èèyàn ti iná gbọ́ lágbájá máa ń tó fún kókó àdìgbò báyìí tí ẹ máa ń sọ bẹ́ẹ̀ pé kókó tó máa ń gbọ́rọ̀ rẹ̀ tó máa ń gbọ́rọ̀ rẹ̀ ọ̀ọ́ kókó tó báyìí ẹnu mí ẹ kàn tó fáwọn èèyàn pé tó bá ti di àlámọ̀rí báyìí báyìí nígbà báyìí ẹni yìí ọmọ láti ṣe ń bẹ̀rù kó jẹ́ kẹsàn-án rẹ̀ ronú nù. ìgbẹ́ náà àfáà tó ti kọjá lọ tẹ́fẹ́ ẹlòmíì bá a ti ń lò lónìí àwọn afọ́ òní ẹ̀mọ́ kàtírà rẹ̀ bọ́sù wọ́n ní olùdàmáza yìí lápò gbélé sí i àwọn àrí àwọn afọ́ òní ọmọ kóòtù rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kí ló kó sí. mo sẹ́dúlà ni sẹ́kẹ́tì rìpọ́t àwọn sílà mi ń bẹ́ tó ti kọ́ sẹ́fẹ́ nínú àwọn eléyẹ ẹlẹ́rọ́pọ̀ nínú ẹlẹ́rọ́pọ̀ pátá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tọ̀nà fún mùsùlùmí. tó léyìn ni ó ní

ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ní human being ok tí ìmọ̀ bá dá jẹ́ ìfúwání ó ti sọ gbogbo ìmọ̀ di ìfúwání alákọ̀ọ́nù ẹlẹ́ẹ̀kejì wọn amúfẹ́ tí ló sọ ìmọ̀mù gan di ìfúwání ó torí pé ìmọ̀mù àwọn àwọn tí wọ́n sọ pé òun dídí àwọn tọ́lọ́ fún àwọn fẹ́fẹ́ lọ́gbẹ́ ṣe kò gbogbo tì wọ́n kò gbogbo ti àwọn ènìyàn tó sọ ah, mo ní extra press mathematics nígbà náà ni ojú aṣúkú wọn lókè tó bá ti ajẹ́ pà pé mo ń gbàgbà pé ìgbógun ti àwọn ènìyàn múlẹ̀ ló mi gbógun ti àwọn fẹ́ ṣe bọ́tá ẹgbẹ́ tó pàgbé ìgbógun ti pé kẹ́ máa bú yàn tí ẹ bá lọ gbọ́ àwọn ọ̀rọ̀ nígbà àwọn ọ̀rẹ́ táwọn ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ìgbẹ́ tó bá ti sọ̀rọ̀ bá ti bẹ̀ pé àwọn tí wọ́n fẹ́ ẹmọ gẹ́lẹ́gẹ́ ṣe àwọn tó gbọ́dọ̀ gbẹ́ tó sì mọ sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ lórí àwọn tó fẹ́ kẹ́ ẹmọ gẹ́lẹ́gẹ́ ṣe ni kò báyà sábà ló pẹ̀lú gbogbo tìyẹn ni mo bá gbé sẹ́kẹ́tìtì èmi ò sì ká fún pé ó ti pàwà nígbà tí wọ́n ń kọ́ wa ní súnà pé ó wà lára àwọn ọ̀nà tí ẹni tí ní ẹni tí ń ṣe aburú lókò níbi aburú rẹ̀. والله تعالى على مستوى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته